الحمد لله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقفهم ولهم باوة ولهم باتي أدن صوادي يسكوين وباين لباتي يفهم والي أدقفهم ولهم بناه a ń fi àsìkò yìí a fi kí gbogbo mùsùlùmí tó wà ní akíbọ̀ àti agbègbè rẹ̀ ọbẹ̀ ẹlẹ́rí bàbá wa imam fún central mosque akimbo kọlọmọsà wọlé agbára ẹ̀ kọlọmọba fún wọn ní ẹ̀mí gúnmọ̀ àtàláfíà kọlọmọba fún wọn ní àtibọ̀tán dáadáa àwa fi tara wọn náà a fi kí gbogbo àwa jàmáà lọ́kùnrin lóbìnrin ní akíbọ̀ central mosque àti gbogbo àwọn àlùfáà ẹ̀sìn tí wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ń díṣẹ́ ọlọ́run kọ́lọ̀n mọ́sàbá ní fún yín láṣeyọrí àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n bẹ ní agbègbè yìí tààjọ jẹ́ mùsùlùmí tààjọ jọ wa kọ́lọ̀n mọ́sà fún wa iman mo kí àwọn àlùfáà tí àjọ wa àti gbogbo àwọn elétò àti gbogbo bàbá bàbá tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn ìyá ìyá gbogbo kọ́lọ̀mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ̀mọ́sá fún wa ní àgbọ́yé tí a fẹ́ sọ kọ́lọ̀mọ́jẹ́ á sì sọ kọ́lọ̀mọ́jẹ́ síwọ́gbọ́ gbogbo apẹ́ta kọ́lọ̀mọ́sá darí wọ́n gbábí oore ọlá ìjẹ́ kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba wa ah, ètò wọn ní kágbéyẹ̀wò òun náà ni hukuku alimayiti ala ahli hukuku alimayiti ala ahli àwọn ìwọ̀ èyí tí a jẹ òkú bẹ́yàn bá ti kú àwọn kankan tí ń ṣe tẹ́lẹ̀ kò ní lè lágbára ti ṣe yọ́ra dùnmọ́ wa ká ní ẹ̀kọ́ yìí nígbà tó jẹ́ pé ẹni tá fẹ́ ṣe fún kò sí láyé má dépò tó fi sọ fún wa pé ẹ̀dàkùn ẹbá ń ṣe yìí ẹbá ń ṣe yìí ẹ̀ ń wò mìíràn ni nǹkan báyìí mo fẹ́ nígbàtẹ́ nìyàn ò ti lágbára àti bá wa sọ̀rọ̀ nítorí òun ti dé ilẹ̀ ó tán àmọ́ parọ́ bí àmọ́ wọn parọ́ nù sàárè bọ́rọ̀ bá ṣe rí ni wọ́n ṣe yanjú ẹ̀ ẹ̀yọ́ máa yá wa yóò wá dá ká ní ìdánilẹ́kọ̀ọ́ náà tó pé ìtumọ̀ tí ìdánilẹ́kọ̀ọ́ yóò máa dá lé ni pé afẹ́ kọ́ wa bá ṣe fáwọn òkú wa bẹ́ẹ̀ ni ẹni tọ́nà bá ní kọ́kọ́ jáde láyé nínú àwátá jòkólẹ̀ yìí náà àwátá kù á ti ní nínú ma wà wípé ìtọ́yẹ ká ṣe fún ni ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sì Islam alimautu hatmun ala kulli hayy kíyàn jáde láyé kọ̀lọ́gbọ́n ìṣọ́gbọ́n tẹ́yìn fẹ́ dá sí jáde gbogbo ẹni tí bá ti mí yọ́ ma mí dàsìkò kan ní dásìkò yẹ bá ti tó kò ní mímá láyé sẹ́bìtù lè márọ̀ ní wàlá àbí sọ́wọ́mí wàlá àbí tíbarin wàlá àbí sáfarin wàlá àbí sọ́damin láyé sẹ́bìtù lè márọ̀ dín wàlá àbí sọ́damin wàlá àbí tíbarin wàlá àbí sáfarin fa iná ma yẹ tọ́bìtù bil ajal ikú jama kò ní ìkankan ṣe pẹ̀lú ààrẹ kìí ṣe pé ikú bá ń bọ̀ ààrẹ ní ọkọ̀ọ̀kọ́ sẹ́yìn nígbà míì ò ní sẹ́yìn ikú ò ní bàtà pẹ̀lú accident all accident ni básùkò bá ti tó bẹ́yẹn sùn lérí bẹ́ẹ̀dì rẹ̀ ibẹ̀ náà ni ó gbà lọ ah bàbá náà ti darúgbó ó ti darúgbó bàbá yẹn ti dàgbà nítorí àgbà lójú ó kù ikú òso má gbà bí sí mọ́mọ́ òjò lọ ní ọmọ mọ́mọ́ ọ̀sẹ̀ kan lọ ọlọ́dún kan ọlọ́dún méjì ọ̀sẹ̀ fẹ́yàwó ni kọ̀ọ̀kan kú ọmọ kan náà ló bí kọ̀ọ̀kan kú ọ̀sẹ̀ parí ilé ni fẹ́ sílé ni kọ́dà bó ṣe wà ní òun nìkan lọ́mọ ìyá àti bàbá ikú máa ń dé ni tó bá sì ti dé yọ́rọ̀ àgbọ́ntọ̀ òun yóò sì mú lọ ọlọ́run bá ń dá amọ́lẹ̀nu Qur'an gbogbo àwọn ìṣe ọlọ́run tọ́lọ́ máa ń ṣe àwọn míì àgbàgbọ́ àwọn míì àgbàgbọ́ nínú àyè tá àgbàgbọ́ ó dà ní kú kò sẹ́ni tí ọ̀gbà kú gbọ́nsí òsèǹ tí ọgbà pọ́lọ̀ ló wọ́n máa pa àyàn torí àìmọye tó ti pa àìmọye ni tí ó pa gbogbo wa náà à ń rí a'udhu billahi minash shaitani sọ fún wa ní Qur'an ọlọ́run bá ní kullu man 'alayha fan gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run ní wal ikram ọlọ́run nìkan ni ó kù ọba tó tóbi ọba tó gbọngbọ́n ọlọ́run tó sọ̀nà àyà mi nínú Qur'an ó ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo tí mí yóò padà tọ́kú wọ̀ wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah òun ọ̀wà san gbogbo yín lẹ́san iṣẹ́ fẹ́ bá ṣe níjọ́ àlìkìyàmà fàmà ń zọ̀hún sí àánìyàn ẹni abáyọ ọkùnrin náà kú lọ́rùn ẹ̀ wà ó dè kí lálẹ́ jẹ́nà tàwa sọ́dọ̀ màlẹ́ jẹ́nà fọ́kọ̀dì fàáz òun ló jèrè wà màlẹ́ àyà tó dúníyà ilá bàbá àwọn olùgbòrò ọlọ́run ní ilé ayé tẹ́ wà yìí ìgbádùn wà ń bẹ àmọ́ gbádùn yẹn máa ń tàn yín jẹ ní máa mú yín gbàgbé kú ẹ̀rẹ́ lómi jẹ́ ọmọ pé tó bá di 2017 òun fẹ́ ṣe nǹkan báyìí 2019 òun fẹ́ ṣe nǹkan báyìí kọ́lá kò ní fi ń ṣàlá ẹni tí ń sọ̀rọ̀ yìí àárọ̀ ọ̀la ní òkú àárọ̀ ọ̀la aláwọn afá ní ẹ máa palẹ̀ máa kú ní gbogbo ìgbà pẹ̀lú kẹ máa sin ọlọ́run kẹsì máa wùwá rí nítorí kí alìmáwùtù yá ní gbàgbẹ́dàtà wọ́n ní ògìgì ní máa ń sọ̀ndó kọlẹ̀ amal sàárè ibẹ̀ níbi táàtì lọlẹ̀ jèrè ta ṣe lérí yẹ̀pẹ̀ ọlọ́run tó ń tẹ̀síwájú ọlọ́ni àìnàmà àtẹ̀kùnù ọlọ́ni ibi ọba rí yẹn ṣáṣí àìnàmà tẹkùnúnú ibi ẹ̀bá rí ẹ lọ yòdèrè kùmọ́lìmáwòt yòdèrè kùmọ́lìmáwòt ọlọ́run ní ibi ẹ̀sá sí náà ibẹ̀ náà ní kó wà káyímá wàdàrú kuntum fi burújì mùsáyádá kẹwàá kọ́ burújì burújì ni wọ́n ń pè ní àwọn ilé tó bá ga ó wà ní Dubai ó wà ní Saudi Arabia ó wà ní London lamẹ́ríkà tó jẹ́ pé bí 100 stories Allahu Akbar ọlọ́run ní wàdà òkun tó ń fi burujin mushayyada kẹwàá lókè níbi tí ilé pín sí lérí ilé tó ga tẹ́kọ́ àti gbogbo àwọn irin tẹ́ fi sójú ọ̀nà àti gbogbo àwọn gọ́gúlárì yòdìrí kúnkún mú lèmọ́rù ikú ọwà báyìí bẹ́ẹ̀ fi kò sóre muhassana ọlọ́run tó ń tẹ̀síwájú ọlọ́run bá ní innaka mayitun wa muhammad ọ padà kú wa innahum mayitun gbogbo àwọn ọ̀tá rẹ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn náà padà kú kí ni wọ́n dára dáàmù ọlọ́run tó sọ̀nà àyà ní ọlọ́run ní wàlákọ́dé alímúná ní mọ́sílẹ̀kọ́dìmí nàmì kùn ọlọ́run ní àbàwọn tí ó sáájú nù yín wàlákọ́dé alímúná ní mọ́sílẹ̀kọ́dìmí àbàwọn tí ó gbẹ̀yìn bàbá ti máa sọ pé ẹyọ́ máa mi ẹ mójú òun ọmọ yìí tó wà lọ́dọ̀ ọ̀lọ́ ìjọba wọn ti ilé wa pé ah, àwọn tó fẹ́ gbẹ̀yìn wa náà ni àwọn náà wọ́n lọ lójú wa yìí ọlọ́run lẹ́yìn ọ̀má àlímúná àwa nìkan náà lámà alọ́sàdúgbò kan ní ìjẹrin èmi àtàfà yẹn àwa ń sọ̀rọ̀ ó ní ẹlẹ́hàá ń sọ fún un pé àbú ẹ tètè bá mi wá sọ́ọ̀bù síwájú ilé nítorí ìníṣẹ́ lọ́wọ́ kí n lè máa ṣiṣẹ́ nínú ṣọ́ọ̀bù náà kí n máa tà kí n máa rà nítorí pé tẹ lọ lè kú nísì kò sẹ́nì kankan tí ó gbà mí nínú ẹbí yín àtẹbí mi mọ́lábùmọ́ ní ọ̀rọ̀ lọ́sọ àmọ́ èrò tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ wàlàkọ́dẹ̀ alimu lálímọ́sítáàdìmínà minkum ọlọ́run láwọn làmà wọn tí ó kọ́kọ́ lọ èrò tí ẹni pé àbú láàfin máa ṣe wá sí fúnra wa pé òmù mójútó àwọn ọmọ yóò tọ́ba jẹ́ pé wọ́n lọ́ba kọ́ lọ ibi abábáṣẹ́dé ìmọ̀ bá lọ tọ́ba jẹ́ pé wọ́n bá kọ́ lọ ibi abáṣẹ́dé kọ́ mọ̀ pé wọ́n lọ́mọ sí kíní lọ́mọ bá lọ bákan méjìlá máa ń sọ nítorí pé ọlọ́run nìkan lọ́mọ ẹni tí ó kọ lọ àtẹ̀bí tó ṣẹ́kù ọlọ́run tó sọnù àyà mi la yastakhiruna sa'a kò ní bí ìṣẹ́jú wà láàáyà ìsẹ́fìdìmú kò sì ní lè ṣẹ́jú kan arákùnrin kan ó rí bọ́ láti bí 5 stories nílẹ̀ lárúbáwá ó ń ṣiṣẹ́ àwọn bricklayer wọ́n sì ń wò tí ń bọ̀ báyìí nígbà tí ó balẹ̀ báyìí ó sì fẹsẹ̀ méjèèjì lélẹ̀ Allahu akbar kálukú ní àsìkò kú ti dé ní ọwá ní èmi ti bọ̀ perfect bí i ṣe ń bọ̀ láti òkè ní mo ti ma mo ṣe yẹ kí n ṣe tọ́jẹ́ pé ẹsẹ̀ méjèèjì ní fi lélẹ̀ èyí ní fẹ́rí lélẹ̀ lọ́ba ní òun fẹ́ celebrate ipò wọn òkú lọ́ba dẹ̀lẹ̀ra minerals lọ́ba fòtítì ó fò títì ọ̀rọ̀ minerals ó fẹ́ fò títì padà Allahu akbar fàyíza ajá ajaluhum ọlọ́ni tásìkò kú bá ti dé láyá sáàkìrúnà sáà kò ní dí ìṣẹ́jú kan láyá sẹ́kìdìmú ẹ̀dàkùn ọjọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ fún ìṣẹ́jú kan kọ́ sọ̀rọ̀ arákùnrin ìrìnrìn asásìkò okú rẹ̀ kù ṣẹ́jú méjì ọ̀làkọ́ fàyídá ajá ajaluhun ẹ má máa béèrè pé ta ló pa á mọ́ fàyídá ajá ajaluhun básìkò okú bá ti dé láàyà sáfihàn na sáà àṣìṣẹ́ tó wà níwájú sí ẹ̀yìn kálukú wa bá ṣe jòkó lẹ̀ yìí kálukú bá kádàrà tiẹ̀ wá. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. حقوق الميت تبدأ عند حالة الاحتضار nígbà wo ni ìwọ̀ wa lérí òkú tó kú ìgbà wo ló bẹ̀rẹ̀ wọ́n ní kìí sí ìgbà tó bá kú tán fínfín gan ló bẹ̀rẹ̀ nígbà tí ń bá ń kọ́kà kú ló bẹ̀rẹ̀ ahlatul ìtìdọ̀ nígbà tí ò lágbára láti ṣe nǹkan kan mọ́ ọ̀kan ọwọ́ ní samubẹ́rù wá kó wọn kọ́ torí kò rí sọmá kò rí ọ̀rọ̀rọ̀ sọmá pé kó wọn ṣe ẹ̀kọ́ kóòdù yẹn fún wọn kán lọ́bẹ̀ kán lè fi gba owó yẹn wọ́n fún bẹ́rù bẹ́rù bọ́lẹ̀ ọ fẹ́ pé kò rí pé wọ́n tún jírí ọlágbá lẹ́nu ẹ̀ wọ́n wá pé àgbọ̀n ó sàtúnṣe báyìí ah, ẹlẹ́mìtì gbẹ̀mí ẹ̀ owó ní bọ́yá ni wọ́n rí gbàdá rọ̀ ló sì máa kọ wàsíyà kalẹ̀ wàsíyà ní kọ máa kọ ìtọ́jú àwọn èèyàn àti ibi tó wò rẹ̀ àti property rẹ̀ wà kọ́ máa jẹ pé òsì àti iṣẹ́ làwọn ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sáyé lẹ́yìn ìgbà ọba lọ́ta àwọn ẹni ẹlẹ́ni ọmọ ànáwò kò lè fowópamọ́ fún ìyàwó kò lè fowópamọ́ fún ẹbí àmọ́ fowópamọ́ fún rẹ̀ wábi kọ́ sí kó sì wà níbi tí wọ́n ti tètè rí

Eh, family titi ẹ ó ní ya abdi ìwọ àbúrò bàbá mi kul la ilaha illallah sọ pé la ilaha illallah uhaju laka biha indallahi yawm al-qiyamah la ilaha illallah tó wúyẹ tó sì dẹ́mi rẹ̀ tó gba islam yìí bọ̀ sọ̀fọ́lọ́njọ́ alìkìyàmà kọ́lọ̀ mọ́ fi ọ sínú òun gbọ́ òun lòun ò wí olóhun ò wí ó ní ojú ọ̀nà àwọn bàbá wọn ìṣẹ̀ṣe àwọn bàbá wọn lòun ó kú lé lérí ọlọ́ni máa sẹni tó bá wù mọ́ ẹ̀ káwá máa ká yàásí nígbà tó kù fẹ́ kú àwọn alfáà ní bídí àtúnlá àṣìlálà àti suratul mulk ká máa ká tó òkú bá ń pọ̀ ká kú wọ́n ní kọfẹsẹ̀ múlẹ̀ ẹlẹ́ẹ̀kejì alìsìsìláàmù lè kọ́dà lílá tó bá ti dákẹ́ báyìí a kàkàrà a ìdá ajá ajálù tásìkò tí kálukú bá ti dé ìdá sọ ni pé inna lillahi wa inna ilayhi raji'un àsìkò rẹ̀ ní sẹ́yìn bá ti gbà kọ́lọ́wọ́n bá pásìkò rẹ̀ ní ẹ̀ ní máa lọ lè wádìí pé ta ló pa ta ló pa ta ló ọlọ́ni wàlá nàbùwànákún bí ṣe yìí mìnà lẹ́kọ̀ọ́ fi wọlé jù ẹ máa retí aláàní ìdáyìnwò ayà kùrán bí ṣe yìí pẹ̀lú tíntín mìnà lẹ́kọ̀ọ́ nínú bẹ̀rù wọlé jù nínú ebi wà nàtìsì mìnà nínú kówó kọjá ọmọ ta kówó dínkù wọ́n sàmàrà kí nǹkan oko kọ́mọ yọ dáadáa ọlọ́ọ̀ni màá fi dàn yín wò ọ̀nà kìsìn mí nàlẹ́ àmúwálì wọ̀lẹ̀ àǹfùsì wọ̀lẹ̀ àǹfùsì ọlọ́ọ̀ni yín máa pa àwọn èèyàn fún yín yín máa pa àwọn èèyàn fún yín ọ̀sọ́gbọ́n tó dá sí bá bú ọ̀pọ̀kú ọmọ òṣèkíní ọmọ ogun bọ́mọ̀ ọ̀sáájú ọmọ ọgbẹ́ bí bàbá ọ̀sáájú bàbá ọgbẹ́ ọlọ́run bá ní ìdá yíwò ní kò sẹ́ni tí ó yẹ ẹ́ bọ́bá ti wá débẹ̀ ọlọ́ni alladhina idha asabatuhum musiba àwọn tí musiba bábá qalu ètí wọ́n máa sọ ní pé inna lillahi ti wà lọ́lọ́run inna lillahi ọlọ́run ló ní wá wa inna ilayhi raji'un Ulaika alayhim salawatu min rabbihim wa rahma. Ọlọ́run láwọn tó bá ní inna lillahi wa inna ilayhi raji'un. Nígbàtí ẹnìkan bá kú fún wọn, èmi ọlọ́run bá òun ń ṣe ìkẹ́lé wọn lérí. Èmi ọlọ́run kẹ́ wọn. Èmi ọlọ́run ọba ń ṣe àánú fún wọn. Wa ulaika humul muhtadun. Èmi ọlọ́run ọba ń sọ fún yín pé àwọn ènìyàn ni wọ́n mọ̀nà o àwọn òtọ́ka sára tí wọ́n sọ pọ́dọ̀ ọlọ́run ọba ni ó ti wá ẹ tó bá lọ́dọ̀ ayé ló ti wá ń gbọ́ ọlọ́run ní kọmọ̀nà báyé balẹ̀ ayé tó bá lágbára fún ọ̀fẹ́ pààyàn ni agbára ni ọyọ kó fi sẹ́mi ara rẹ̀ ọyọ kó fi kó fi ra bàbá rẹ̀ kó fi ra ẹ̀mí bàbá rẹ̀ àbí ẹni tó lágbára ti pààyàn ó yẹ kó lè yèèyàn àbágbára kan fi pààyàn lè yèèyàn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run láwọn tó bá ti ní ọlọ́run nìkan ní ipá ọ̀dọ̀ ọlọ́run aláàṣì lọ anábì ní ìdá àjọ́dún maridọ̀ tẹ́bà lẹ́lẹ́ kí aláàrẹ̀ awùlì mayita abẹ́wà lọ́dọ̀ òkú tọ́sẹ̀ tí gbogbo ẹ̀ ń gbóná fàkúlù khaira anábì ní dáadáa ní ẹmà sọ́wọ́ ah ìgbà wa o eléré rẹ̀ kan tó kù láàrẹ̀ o gbogbo wa níbo láwọn ẹni tá a máa ń sátọ̀ náà ẹni tá a máa ń sálọ lè bá náà ah, àdìbò láti bẹ̀rẹ̀ ẹ̀yìn náà ti gbọ́ ah, ọkọ òun ti kú ah, ìyàwó òun ti kú ta ló tún kú báyìí eh, wọ́n ní máa ṣépè má máa sọ̀sọ́kùsọ̀ àníbìdì fa ilẹ̀ màláìkà yóò mẹ́nu ní àlàmátẹ̀kùnú tó láwọn màláìkà máa sàmílé ní tẹ́ ń àwọn màláìkò ní àmì kò ní kùmà ọlọ́run sọ níbẹ̀ nínú ẹ̀ adamu nìyáha káma ma kanra káma ma fèrè gbálẹ̀ ẹlòmí ọmọ tàjìtì láti inú lé déta ẹlòmí yóò bọ̀rọ̀ alẹ̀ báyìí lóbìnrin wọ́n tẹ̀sẹ̀ máa ń fásọ sílá olùgbàgbọ́ òdodo yìí ṣe bẹ́ẹ̀ lásìkò àwọn arúgbáwá tẹ́mọ̀dé lágbájá kú àwọn sì kí ọwọ́ bọ ọrùn aṣọ báyìí wọ́n sì fà á pẹ́ẹ́ ní wọ́n bá máa níwò ni wọ́n pè ní àlèyà anábi sọ̀tọ́lá anábi ní ẹ má máa sunkún tí gbogbo ará àdúgbò máa gbọ́hùn yín tí wọ́n pè ní àlèyà àlèyà omi lè máa bọ́ọ̀ àmọ́ ká máa wá pariwo káwọn ará lẹ́kẹ̀jì káwọn náà tún bú ẹkún mùsùlùmí ọba wọn kọ wá pariwo kéré àwọn ará lẹ́kẹta lẹ́kẹ̀ nínú tó máa wú látara ariwo rẹ ẹ̀sìn ọ̀fẹ́ anábì nílé samina anábì ní kìí sára wa máa ń la fọ́mà lè fojú da ẹni tí máa ń gbá rẹ̀ lójú látara pé òkúkú fún wà ṣàkọlì jùlọ bá àbí ń fa sọ rẹ̀ ya wàdá àbídáwà ti jà ìlíya àbí ń sípèlè rẹ̀ anabi ilẹ̀ limayita anabi ní sẹ́rí òkú tó kú sílẹ̀ lẹ́yọ̀ azaba nàbí bá àdìbòkáì àlè àlè ọlọ́wọ́n ma jẹ́ yà nítorí àsùnjù ẹkún ariwo ẹkún tẹ́yìnsí kí ẹ ń pariwo ọlọ́ni ẹ ẹ ń pariwo aláni ẹ ariwo tẹ́gbà yẹn lọ́dọ̀ ọlọ́ ìtumọ̀ tó ní ni pé ẹ ń pariwo ọlọ́ ìjọ ọlọ́run ti kẹyìn tí egbó wọlé kọ̀rọ̀ lẹ́gbẹ́ gbá ọ̀nà kọ̀rọ̀ lẹ́gbẹ́ gbà ẹnìkan ọmọ pé owó lọ́wọ́ nínú àpò ráìsì tó ti gbóhùn ẹlẹ́mìí tó wá fẹ́ gbé mílọ̀ wọlé yọ́wọ́ àpò sínú àpò ráìsì àpò sèmáńdù àwọn ọ̀pàdéwọ ọlọ́run gbà ọ̀gbẹ́ ẹ̀yà aládùúgbẹ́ bá dúpẹ́ ó tẹ́mi lọ wọlé yé ó kò rí bẹ́ẹ̀ nígbà tí ìdàkejì wá dé kí ló wá dé tọ́ bá wá pariwo àníyá àni wọ́n ń pè àmọ́ omi máa ń bọ́ lójú kómi ọbọ̀ ní súnà kò sọ́gbọ́n tó dà sí yóò máa bọ́ yóò máa bọ́ kò sẹ́ni tí ò ti sún rí nù wá yìí lẹ́yìn bá sì lọ́wọ́ sún rí yóò padà sún àmẹ́gbẹ́ nìkan ò ní sún kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ anábì náà sún nígbàtí Ibrahim tó ṣaláyé ọmọ anabi anabi dúkù báyìí sọ̀rọ̀ sálàm omi sì ń bọ́ omi sì ń bọ́ omi sì ń bọ́ Abraham bin Auf ó ní wa anta ya Rasulullah wa nabi wa nabi náà wa nabi náà wa anta ya Rasulullah kúrò wọn fẹ́ káwọ́ ṣe omi sì ń bọ́ anábì ní yàpùnà áwù wọ́n ma áwù iná rahma àánú ni ẹni tí ó bá ṣàánú láre omi ò ní bọ́ lójú ẹ̀ iná àìyàn tẹ́dìmà ojú ọmọ kami ojú ń kami báyìí wàlẹ̀ kọ́lìbù yahzan ọkàn wa ó kún fún ìbànújẹ́ wàlá nàkúlù ìlà ma yuridu rabbana a máa ní a ní sọ tí yóò bí ọlọ́run nù àní sọ tó bí ọlọ́run ọba nù níta àmà sọ bí náà ntí inú ọlọ́run máa dùn sí ni kí ni inú ọlọ́run máa dùn sí kí mùsíbà bàbá yẹn ẹ mọ̀jàmá alhamdulillah allahu akbar ọkàn náà wọn yà wá kálá ìpẹ́ ọlọ́run gba ọmọ wọn ọmọ táwí wọ́n ti dájọ́ rẹ̀ wọ́n ti dájọ́ ìyàwó fún ọmọ ọkùnrin ọlọ́run wá gba ọmọ yìí ẹ̀gbọ́n náà ìyàwó wí ọkọ̀ ìyàwó tá fẹ́ ṣe ọkọ̀ ìyàwó ti kú o alhamdulillah in tí ó yọ ọlọ́run ọba nú òun náà ni alhamdulillah àwọn yóò máa pé alhamdulillah ìbáwọ̀ alhamdulillah nítorí pé àmàrà mi tó tún wà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ lè fọmọ yìí dákú tó lọ tí ò sí ní tẹwa lọ́n gbogbo ẹni tọ́lọ̀ ti kádàrà àti ti síwájú òkú lẹ́yìn fẹ́ni kọ̀ọ̀kan ìyàtọ̀ yàwá fífi wálẹ̀ tó fi wálẹ̀ inú wa ò dùn ó anábì ló sọ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ àtàwọn ìwọ̀ ṣìyá náà tó lè máyì tó bá ti wá tẹ́lẹ̀ tán àní máa sáfòkú lọ́rọ̀ àjẹ́ ń jẹ́ àjọ mú tẹ́lẹ̀ náà a wá ṣàtúnṣe kò lè dáwẹ̀ ìwọ̀ wà ní fún lẹ́yìn náà àwẹ̀ ní islam tó bá dé kí wọ́n sọ pé ẹnìkan ní kọ́wẹ̀ òun ẹni tó sọ pé kọ́wẹ̀ òun náà ní alọ́lẹ̀ pè òun náà lọ máa wẹ̀ afasọ tuntun sílá afi pàfọ́mù sílá nítorí pé ẹnu wọn bá tá gbé láti ilé wọ sàárè yẹn àfẹ́kọ́rùn òun ní máa fi pàfọ́mù sílẹ̀ látẹ́rẹ̀ òun ní sì máa ń wẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ òun ní máa ń fún rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kò sí ẹ̀mí ẹ̀mí tàbí ẹ̀mí tí ń darí ara ẹ̀mí yẹn ti lọ erékeré kan rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ìwọ wa ni ká bá ṣe ẹni bá báyàn ṣe wọ́n bá ṣe tiẹ̀ náà ẹni bá ti ń sáfókù abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ fúrẹ́ ṣẹ̀ṣẹ̀ ìwọ wa lérí òkú tó ga jù jàmá tó ga jù tó ga jù ẹni wọ́n fẹ́ sọ yìí òun náà ni ká mobilize àwọn èèyàn as much as possible báwọn èèyàn ṣe kọ gan-an láti kírun sílá eléyìí nìkan ti tuwọ́ tọ́ba sí nǹkan fún nǹkan ni mùsùlùmá tọ́ba jẹ́ mùsùlùmí àmọ́ tọ́ba jẹ́ káfíìr wọ́n jẹ́ káfíìr ẹ̀ní kírun sílá kọ́dà ẹ̀ní wẹ̀ níwẹ̀ ti Islam ẹ̀sìn ní fasọ funfun sílá ẹ̀sìn ní sí ń sífẹ́ àwọn mùsùlùmí ọlọ́run bá ní wala tusalli ala ahadin minhum mata abada ẹ má kírun sẹ́nìkan ẹnìkan nù wọn ẹ má kanù sí i la abada láíláí never wàlá atẹ́kùn àlá kọ́búrí ẹ gbọ́dọ̀ dúró lè ti sàárè rẹ̀ pẹ́ ń sàdúrà fún innahum kafaru billahi wa rasulihi torí kèfèrí ni wọ́n wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ àtànábì wa matu wa hum fasiqun wọ́n kú lérí ẹ̀ ẹni ìbàjẹ́ ni wọ́n balẹ̀ jẹ́ ẹni tí bá ń ṣe kèfèrí àti ń balẹ̀ jẹ́ ẹni wọ́n náà mọ́kàn òun sí láàyè òun lẹni tí ń sin gbẹ́rẹ́ òun lẹni tí ń jáse jẹ òun lẹni tó so nǹkan mọ́lé ẹni tí ń so nǹkan mọ́dì òkà kú sárín ẹni tí ń wẹgbẹ́ ayé ẹni tí ń sẹgbẹ́ òkùnkùn ẹni tí ń ṣe obis àfóúnjálà fi ń tẹ̀yẹ̀ pẹ̀ ẹni tí ń dafa ẹni tí ń gbé kùrùbá tí ń gbé ìpèsè lọ sí eréta mẹ́ta gbogbo òran kèfèrí mẹ́ta lọ́kan kò sọ́lọ́ gbogbo wọn kèfèrí gbogbo ọlọ́ni wà láà tún sọ́lẹ̀ àlà àdín mínú máa ta àbàdà ẹ má kírun sẹ́ni kan lánà tó wá jẹ́ pé èèyàn wa ní tí èsè mùsùlùmí tọ̀ ọ̀ràn àyà ní ká sin àmọ́ kìí sọ̀rọ̀ àyà ní ká sí ká kírun sílà Muhammad sallallahu alaihi wasallam anábi ni máa mi mùsùlùmí gbogbo èyíkéyìí mùsùlùmí yẹ mútu tó bá jáde láyé fọ̀ìsọ́lẹ̀ àlẹ́ ìsàlásàtù sùfúnfin mìíràn mùsùlùmí ìlà àwùjọba tí sáfù mẹ́ta sáfù mẹ́ta ni wọ́n wá kírun sí ilá anábi ni àlìjánà di ọ̀ranyàn fọ́lọ̀ lérí ẹ̀ ọlọ́run sọ àlìjánà dọ̀ranyàn lérí ààrẹ láti farakùnrin àbárábìnrin sínú ẹ̀ sáfù mẹ́ta ẹwà ti fẹ́ kírun sáfún mẹ́ta ó kéré parí sáfún mẹ́ta ní kẹtù nínú ẹgbà wá mi ilà gúnfẹ̀ràlá anábìlọ́lọ́wọ́n fèrèjì pẹ̀lú sáfún mẹ́ta ó sì ẹ̀rọ rò lẹ́yìn sáfún mẹ́ta ló fi jẹ́ pé n tó lè ṣe fún bàbá rẹ̀ àti yẹ àti àbúrò ẹ̀gbẹ́ òkú ẹ̀ oníkẹ́kọ̀ọ́ tẹ́wà fẹ́ kírun sí la tọba wa jẹ́ wípé òkú yìí ó tún wá kú sáàrin àwọn alùtàwíìdì àwọn alùtàwíìdì ó náà làwọn tí wọ́n ìṣẹ́bọ oríire tiẹ̀ tó wá fọ̀ anábì ní máa mìíràn rọ́jìlì mùsùlùmí anábì ní èkéyìí mùsùlùmí yẹ mú tí tó bá jáde láyé fàyàkúmù alájànà sáti arba'una rajulan tí àwọn èèyàn tí wọ́n ojú 40 péré lọ ogójì tí wọ́n wá kírun sí la láì ṣùrùkú nàbí láì ṣe àn gbogbo àwọn tó kírun yẹn kò sẹ́ni tó sí gbẹ́rẹ́ nù wọn kò sẹ́ni tó nígbàdí kò sẹ́ni kan tí ń wẹsẹ̀ ayé kò sẹ́ni kan tí ń sòsà òsà àdílé òsà àjọba àjọbọ òsà àdúgbò oríta orídìí ni wọ́n oní iman ilà ṣàfà ahùnmùlọ́ òfin ọlọ́run wọn ó sì wọ láàrin tí wọ́n kíni yóò sì ṣìpè arábìnrin tí wọ́n kírun síla èyí tó fi wọná yọ̀wà lè wà jẹ́nà ọlọ́ tí wọ́n bá fẹ́ káwọn fọ́tì tí wọ́n ṣẹbọ kí wọ́n kírun sí ọlá ọ̀ràn yẹn ni kó lè darapọ̀ máwọn alùsúnnà wọ̀lì jama'a tọ́ba ikú sádùgbò yín àdúgbò yín tí wọ́n ti ń sọ fún yín pé ẹ mú ṣúgà wá àtàgbọ́n àwọn fi ṣiṣẹ́ kan fún yín jàmá mùsùlùmí tó dá olóògùn pé ìbò ìsàlélé yìí àwọn olóòsàn náà máa ń kó jàǹkáwọ̀ kí báyìí tọ́ bọ́bá jẹ́ onímánì ọmọ wàjánà rẹ lọ àmọ́ tọ́lọ̀ bá ṣàánú rẹ̀ tọ́ bá ní àwọn ọ̀rẹ́ relatives ló ṣe jẹ́ pé ká máa kóra wá káàkiri bá ṣe ń kóra wá àǹfààní rẹ̀ kò mọ láyé bí o àǹfààní rẹ̀ kálukú aláàjẹ́ ìjọ abájáde ńlé torí mi ò ní gbọ́gbọ́n ní bàbá yìí kún sí kẹmọ́ débẹ̀ bàbá yìí ò ní gbọ́gbọ́n lè mi kún fọ́mọ́ débẹ̀ ẹnìkan ò ní gbọ́gbọ́n mo kún yín sí kẹmọ́ wà dọ̀nù èmi ò ní gbọ́gbọ́n nìkan kún yín sí kọ́lọmọdé ó ti yà fẹ́ni kọ̀ọ̀kan ni wọ́n wà tàn sẹ́ bàbá bò mọ́lẹ̀ babalawo bàbá aláwo èyàn tí ìṣe mùsùlùmí nínú ẹbí wa àbò mọ́lẹ̀ nígbàtí àbótọ́líbù kú àbótọ́líbù wálé sassan ó na tó bóò láṣẹ nígbàtí àbótọ́líbù kú náà nígbàtí àbótọ́líbù kú alìwádọ̀ lè Muhammad sallallahu alaihi wasallam ẹ̀mọ̀ bó ṣe tó láàrin ìlú ẹ̀mọ̀ bó ṣe tó nínú ẹbí bó ṣe tó nínú Islam anábìlẹ̀ mi náà fẹ́ kú lọ́dọ̀ rẹ̀ ń sọ anábìlẹ̀ ìzì habu fawari anábìlẹ̀ alì lọ lè gbẹ́lẹ̀ níbì kan kó lè dáàbò bàbá rẹ̀ mọ́lẹ̀ la ilaha illallah ní bá ní mùsùlùmí tó kú ní mùsùlùmí ẹbí ẹláwọn olókèrùn sílá kó lè má dé sí àwọn ọmọ wọ́n ní kéde tọ́lá ìdára láwùkọ̀sọ́ ó sì sọ olóhùn ó kú lérí ìṣẹ̀ṣẹ̀ ó sì kú lérí ẹ̀ ẹ̀yìn wá ń pé nígbà náà bìtínú kọ́ ìlà ìlà láwùn yẹn yóò ti wí sínú àkíwájú náà nábì ní alì ìdíhá pàwàrí máa lọ lọ lè bò mọ́lẹ̀ àdẹ́bì òfin ẹjá lọ lè bò mọ́lẹ̀ torí pé bàbá tiẹ̀ ni bàbá rẹ̀ tí ó bá jẹ́ lẹ́sìn tó bá ikú ọ̀ràn yẹn ni kò bó láṣẹ kọ́mọ máa rùn sí wọn ládùúgbò àmọ́ ò ní kírun sí la ò sì ní sàdúrà mọ̀ká nálí nábì ọlọ́lá nábì ò tó bẹ̀ wọ́n lẹ́bi iná àmánu àtàwọn olùgbàgbọ́ òdodo àyẹ̀ sẹ́fìrú lílí mọ́ṣúríkì kí wọ́n máa tọrọ àforíjì fáwọn olóòṣà àwọn tó kú sínú òòṣà lẹ́yìn Islam gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn òòṣà Islam nìkan lẹ́sìn inna dina inda Allah ilẹ̀ islam bọ́lọ̀ sí sọ́nà àbí mọ́sọ́bẹ́ lẹ́yìn náà ìtọ́tù kù tá ṣe fún òun náà ni pé dàkùnúhù bí makọ́bìnrin musulmi àwà gbé lọ sí tẹ́ ṣẹ́rí kálọ̀ lè sùn òkú sí tẹ́yẹn oríire lọ́wọ́ ó tún wá jẹ́ àǹfààní fókù wọ́n ní torí pé ànábì sàlám gbogbo ẹni bá ti kú lásìkò ànábì ànábì a máa sọ fún wọn pé ẹ lè sì ń sí iṣẹ́ bàkẹ́ẹ̀ ní lórúkọ tẹ́yìn wọ́n níjọ́ kan ànábì sàlám ànábì wá lọ sí bàkẹ́ ànábì ní asàlámù alaykum ahla dar qawmi mu'minin aláfẹ́ ọlọ́kọ́ máa bẹ fún gbogbo Allahumma ighfir li ahli al-baqi' al-gharqad ọlọ́run ọba gbogbo àwọn tó wà ń bàkẹ́ yìí ní makabara yìí cemetery yìí ọlọ́run bá ní fẹ́ríjì gbogbo wọn kásìn kú sílé àṣà ni tẹ̀sìn tako wájú lé ẹ̀yìn lé ọkọ̀ sínú wíìlì rẹ ni pé ẹ̀yin ọmọ ayé mà àárẹ̀ yìí mo lè má bàjá ìtẹ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ mi lọ sórí gbogbo ìtọ́bákùnrin ẹjọ́ tí wọ́n rò kò sọ̀rọ̀ mẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni bu'istu li ahli al-baqi'i li usalli alayhi anabi ni wọ́n gbé mi dìde ńjọ́ kan jibril wá bá mi ololo ní kin dìde kin lọ ten kin lè ṣàdúà fa wọn tó wà ní baqi táwọn yan bá gbọ́ ku wá sí ten wọ́n báwọn yẹn bá kọjá nífẹ̀ gbogbo àwọn ní ká mọ̀ ní asalaamu asalaamu aleykum ala dari kawmi mumini gbogbo yẹn tẹ wà nífẹ̀ yìí o ìkẹ́ ọlọ́run kọ́ bá yín o allahumma ikfiri lahum ọlọ́run fẹ́rí jìn wa àwọn náà ń bọ̀ o. nígbà wọn nígbà tó sí nífẹ̀ tí wọ́n bá wá ṣàdúrà fáwọn sí wọ́n wà nínú ìfẹ́ bó o ní o ṣe wá jàǹfààní àdúrà yẹn lẹ́yìn náà ìmọ̀ ní ma ń balẹ̀ jẹ́ ni bọ́ bá lọ lọ́tẹ́ ọ̀lọ́tẹ́ ẹ̀mọ́ gbé bàbá lọ́tẹ́ o wọ́n lè jù ya wọn nù ní o wọn ò sì yá wọn sí ilé o lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ọdún Ìgbò ni wọ́n padà ra lé nì àbá Hausa àbá ọmọbìnrin bóò ni ó yìí tó máa ń fa nígbà mẹ́ta jẹ́ tí wọ́n bá sin ọ́ sílé àwọn èèyàn máa jòkó lẹ lérí kéèyàn sì jòkó lérí sàárì òkú ó burú jẹ́ wọ́n wá jòkó lé ọ lérí wọ́lọ́wọ́ adé sábà bí tí wọ́n fi wọná nítorí pé wọ́n jòkó lé sàárì rẹ̀ nígbà míì yìí máa ṣokùnfà kí wọ́n dírẹ́tì sàárì táìs òkúta funfun àwọn míì tí wọ́n tún kọ́lé tí wọ́n lérí nígbà míì máa ṣokùnfà tó bá jẹ́ àfáà tó jẹ́ nìkan tí ó gbajúmọ̀ bóyá ológun lákan àbí onídá kan àbá àfáà tó ń pẹ̀rẹ̀ ní àfáà torí àfáà súnnà kan ò ní pé tán sùn lé àfún bídí ànájì wọ́n wá kọ́ lélelé ibi ó padà wá di ojúbọ ojúbọ ta lélé kòyí ọlọ́nìkan lọ́mọye ojúbọ tó wà ní lọrin fídíò kan wà lọ́wọ́ mi èéfì hàn ní tó bá fẹ́ wò bí a mọ̀ lè sọ̀rọ̀ sí wọ́sàpù yẹn tó bá ní nábà mi lọ́wọ́ ibi wọ́n ti kọ́ lélé sàárè àfa kan wọ́n wá ń ta wáàfù rẹ̀ bígbà tí ìbá ń ta wáàfù kàbà wọ́n wá ń jà lójú ọ̀nà ojú ọ̀nà tọ́rọ àbáwọlé sàárè tí wọ́n bá ń sin nìkan kódà anábìíní Abu Huraira òun lọ́gbà àdínsìn yẹn wá ọ̀kan nínú àwọn àlùfáà tí wọ́n kókẹ̀ ní jábìrì bá abdullah òun náà gbà wá ó ní náà àrùsùn ó láàrín nábì kọ́ áyùn jà sọ́sàlù kọ́bùn ká máa dírẹ́sì sáré wà áyùn káàdà àlè àbí ká máa jòkó lérí sáré wà áyùn bùnà àlè àbí ká máa kọ́lé ní sáré lé rọwáwọ̀ muslim anábì bí ìdí sàdúrà gbà tó fẹ́ jáde láyé anábì ní allahumma la taj'al qabri wasana yu'bad wọ́n ọlọ́run ọba ò mọ́ sí sáré mi ní ojúbọ táwọn èèyàn máa wá bẹ̀ tí wọ́n máa fara lọ tí wọ́n máa ní kọ́dá fáwọn tí wọ́n máa yí lọ tí wọ́n máa yí bọ̀ sọ́lọ̀ wọn lè gbàdúrà rẹ nínú yàrá ẹ̀ bàbá lòun súnmọ́ ojú kásán lọ ọ̀wọ́n lọ bí sàárè ìṣéwù kan ìṣéwù ńlọrin wọ́n lọ Sudan wọ́n lọ sí Kaula awwal man dufina fil islam àkọ́kọ́ ẹjẹ́ kọ́kọ́ sin sí tẹ́ nínú islam usman lórúkẹ ibn Mas'ud Uthman ibn Makun ó ní àkọ́kọ́ tán kọ́ gbé dé tẹ́bà nínú Islam táàfì mà pé tẹ́ ni mùsùlùmí máa ń gbé òkú lọ kò sí nínú Islam káwá pé wọ́n ní ọmọ Ìlọrin ni nígbà wá kú sájégúnlẹ̀ wọ́n ní ká máa ń gbé bọ̀ wálé torí kíni àtilẹ̀ Ìlọrin àtilẹ̀ ajégúnlẹ̀ kíni yàtọ̀ láàrin yìí ibi òkú bá ti kú sí ibẹ̀ náà ní ká ẹ àwúsá tàwúsá bá ń lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ nínú tírélà tí wọ́n wá kú sí bìdá tọ́kàn kú ní wọn sí bìdá ẹgbọ́n táwùsá ọ̀sọ́ yóò sì pélé adítọ̀rọ̀ ti yákàrẹ́ o ti kú o a sì ti sí ẹ̀sìn lónìí wọ́n gbẹ́nàgbẹ́nà wọ́n kẹrin sílá wọ́n sì tọrọ ibi ìtẹ́báwà bẹ́ẹ̀ wọ́n sì sí síbẹ̀ wọ́n máa rù lọlé fifty thousand hundred thousand ẹ kó wá dà sínú ayé àwọn yìí àtọ̀wọ́n àti ebi náà lè jẹ̀rà náà nígbà tí àwọn tó kú Uhud tí wọ́n kú tí wọ́n lè jagun Uhud pẹ̀lú ànábì gbogbo àwọn sọ̀hábà yìí àwọn seventy ni wọ́n kú síbẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n kú wọ́n wá gbé wọn ní kọ́kọ́ lọ́rùn báyìí ẹ̀jẹ̀ wá sàn wọ́n wá ń rù wọn lọ́kọ̀ọ̀kan ànábì níbo lẹ́nu wọn lọ wọ́n làwọn rù wọn lọ Madina anabi ni madina báwo ẹ̀sìn wọn sí ni wọ́n kú sídà wọ́n dọ́dọ̀ ọlọ́mọba yìí kò sínú islam a máa gbókù káàkiri alhùkúkú bá dáadáa fún ní tàbá wá sí òkú tán gbàrà ìwọ̀ tí ajẹ́ àbí ìwọ̀sán jẹ wá àdùá òláhù a máa sàdúà fún sábà ti bọ́ mọ́lẹ̀ gbàrà àádùó gbogbo wa bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀dógún ẹ̀mà tá a máa wí à ní wí papọ̀ a máa sọ̀rọ̀ pé ọlọ́run aláhùn máa fẹ́rí làwù wọ́sàbìtì ọlọ́run bá pa wá fẹ́rí múkàdà ti nàkìr wọ́n yọ sí ọ̀ràn yẹn ní ọgbà gbọ́bẹ̀ wọ́n wá béèrè béèrè mẹ́ta gbogbo sàtífíkẹ́tì bsc nc eh, doctorate phd professorship wọ́n doctor láì kàwé gbogbo certificate iṣẹ́ abẹ́ ọmọ fẹ́lẹ̀ bí doctor jọ sí kàwé wọ́n fún ní dókítọ̀ láìkàwé gbogbo sàtífíkẹ́ẹ̀tì ìtagbà níjọ freedom àwọn fáni gbogbo oyè ayé kò ní sí kan tí ó wúlò hàn yóò wá kún ìbéèrè mẹ́ta máa rọ búka tani ọlọ́run bá rẹ̀ wọ́n máa di inúka tàlẹ̀sìn rẹ̀ wọ́n máa nàbí yúka tàlànàbí rẹ̀ tó bá jẹ́ ní tí àárín wa tọ́lọ́run bá dáa ò ní lè sọ pé aláàlọ́lọ́run rẹ̀ ó lè máa tàn wá mí kájọ́ máa ní aláàláàláàlá àbí kó sì wá mí ẹgbẹ́ arú tọ̀ àmọ́ yóò kílé àlọ́hùn bọ́ọ̀ bá ti súnnà súnnà táà ń pariwo rẹ̀ ó lè sọ pé ànábì rẹ̀ torí ọ̀tẹ̀lẹ̀ bọ́ọ̀ bá sí ìsìláàmù mọ́ sí gbé wá tí wọ́n ní báyìí ní ìsìláàmù tí wọ́n ní báyìí ní séwù rẹ̀ sí ní kò ṣe tí ó sì lẹ́rìí kan ní tíra ọlọ́run alìkùránì àti súnà ó ò lè sọ pé ìsìláàmù lẹ̀sìn rẹ̀ nítorí pé ọ̀tọ̀ lẹ̀sìn tó a sọ láìláìlàlá ọwá ni wọ́n sọ pé ìsìláàmù lẹ̀sìn rẹ̀ sí ìsìláàmù ló gbé yín wá olúlù bàndírì ní mọ́sáàsì ojú òṣèlú tìọ́ ní mọ́sáàsì ẹni tí ń lọ ìsọjí tí ń lọ sọjẹ́ lọ́dọ̀ àwọn òpùrọ̀ yìí èyí tí ò lówó tó pè é káwọn èèyàn wá fún wọ́n sọ wọ́n dolówó ọwá lọ́nú onígbàgbọ́ bá nígbàgbọ́ nírẹ̀sìn kan ò níwá gbára lọ́bẹ̀ níbo ti wà ń bẹ̀ wọn kò ti dára wọn ó lè sọ pé ìsìláàmù lè sin lẹ́tọ́ wájáde láì ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ilé bá ti fèèlì ó ti bẹ̀rẹ̀ ẹ̀yà wọ́n ní ìyàtọ̀ wá bẹ̀rẹ̀ ní díẹ̀ ní inú ìdí ọjọ́ ìjọ alìkíyàmù kọlọmọ sọwálẹ̀ ní ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ṣẹ̀rí tàbá ti sàdúà fún tábàyì tàbá ti sàdúà fún ọlọ́run máa ń wọlé àdúà yẹn yóò jẹ́ kára rẹ̀ balẹ̀ láti dáhùn béèrè. Ànábì a sọ fún istaghfiru li akhikum, ẹ tọrọ àforíjì fún màá yáyìn, wasalu lahu tasbih, ẹ bá lọ́hùn, ẹ bá bẹ lọ́hùn, fọ́lọ́hùn bọ́ fi lára balẹ̀ láti dáhùn, fa innahu al-ana yus'al, torí pé wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ báyìí o. ta ni òjíṣẹ́ ọmọ ìyá yín ti ń bẹ nínú ìṣòro yìí ṣé èyí tó kù tó yẹ ká ṣe fún oyé lẹ́yìn ìgbà tó jáde láyé tán ààrẹ náà ní kábẹ́ lọ́wọ́ bá fún ìṣòro tí ó ní láàrin àsìkò díẹ̀ yẹn kọ́lọ̀ǹkọ́ sànú ẹ̀ pẹ̀lú ẹ̀ lásìkò àníṣà sọ́lá bókù bá dùkú wọ́n bá láwọn ìlú mọ́lẹ̀ onípẹ̀ ní akẹ́ àyínkọ́ fura akẹ́ nígbà nábìdé anábìdé láàkírá fil islam láàkírá fil islam anábìdé kápá màálù ń dò kúkú ká máa wá jẹ anábìdé inú islam kọ́ wa àfa àtàdé sì yíyé kò tó nǹkan nígbà òkúkú tí ń fèsì wàhálà náà sàárè tẹ́ ẹ̀ máa ti ń fèsì lọ́wọ́ tẹ́wá lẹ́yìn tí ẹ máa ni màálù ti kíni èyí tó kù jàmá àtà bá ti kú ní tẹ́ kálukú wa máa wá gbalé wa lọ ẹ̀tọ́ ṣíà ẹ̀yàn ọmọ òkúdà àwọn táwọn láti amẹ́ríkà dà àwọn ọmọ rẹ̀ ọlọ́run ọ̀dà fún yìí ẹ̀bọ́ bì àwo kọ́ alùsùn rẹ̀ ṣe torí kò sínú pèlè ànábì wọ́n ní bá ti kú ní tẹ́ ànábì ọ̀sọ̀ fún gbogbo pé tẹ́ bá ti sàdúrà fún tán kálukú yẹn máa gbalé lọ kí ọ̀kan máa sọ wọn mẹ́. Naam. Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ti tọrọ àdúrà fókútán báyìí. Kálukú ọmọ lọlé. Ẹ̀yọ́ Miami, ṣé kí n sọ òdodo tó wà ń bí fún yín? títí táwọn tó lọ rí tẹ́ni tí wọ́n fi gbá àwọn náà lọ́tẹ́ kò sí àgbèjọ kankan mọ́ títí táwọn ènìyàn náà fi lọ lè bá kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ kò sọ́dún kan kò sọ́dún mẹ́rin kò sógójì ọ̀dọ́ ìpè ẹyẹ ẹ̀jẹ̀ àpàdé ẹyẹ ẹ̀jẹ̀ àpapọ̀ kí là ń ṣe à ń ṣe sàárà ń ṣàlàyé sàárà fún láìpẹ́ kí là ń ṣe à ń ṣe fìdáwù kò sí ti ń jẹ́ mẹ́nu ẹ̀sìn Islam àwọn olóòṣà ni wọ́n máa ń ṣe jẹ àwọn ni wọ́n máa ń ṣe jẹ àwọn olóòṣà nígbà wáyà làwọn àfáà wà nílẹ̀ Yorùbá náà wà òfin ọ̀tà nígbà tí àwọn olóòṣà ń ṣe èje ẹjá wa náà máa ń ṣẹjọ kò sínú tíra kan látòkè délẹ̀ ní gbogbo àgbáńláyé mo pè é tí wọ́n ti sọ pé ànábì ó dòkó ọjọ́ mẹ́ta àbójòkó ọjọ́ mẹ́jọ àbójòkó 41 days a máa ṣàdúà fún àdúà máa ń bókù ẹni bá ládùúgbò bókù ó pàlù kùránì rọ rọ́bì kiri lè wàlíwá àlìjáyà àbí ọlọ́run fẹ́rí jìnnà àtàwọn òbí mi àwọn òbí rẹ̀ wà láyé ànábì ní wàbí wọ́n ti lọ a máa ń ṣàdúà fókù àdúà sí máa ń bá òkú bá a ṣe ń ṣe lọ́yàtọ̀ síta níta fẹ́ kọ̀lẹ́tì ni ẹ gbogbo yín nàlẹ́ máa rántí òkú yẹn lẹ́yìn nìkan àtọ́ ọlọ́run ọlọ́run fèrèjì ọlọ́run bá kẹ ọlọ́run fèrèjì ọlọ́run bá kẹ ẹbí ọmọ tọrọ ọ̀rẹ́ ọmọ tọrọ àwọn ojúlùmọ̀ ọmọ tọrọ aládùúgbò náà ọmọ tọrọ fún gbogbo alájọ ọmọ tọrọ àdúrà fún òkú yìí eléyìí ni ìwọ̀ tí òkú jẹ wá ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ìtókù ni pé sẹ́rí òkú yẹn ara tó lè ṣe tẹ́mi ò tí orí ṣe má òun ni kó san gbèsè tó wà lọ́rùn ẹ̀ a máa wá lọ́gùn ẹ̀dákun ta lọ́jẹ lówó kọ́dà àdè sọ mọ́sálásí àwọn bàbá mọ́mú tó àfáwà tó lọ láìpẹ́ yìí ẹ̀dákun ta lọ́jẹ lówó sáàdù ọmọ àtúwálè ó lè bá nábì ó ní ẹ̀gbọ́n òun ó jẹ ọgọ́rùn-ún mẹ́ta díríàmù ànábì ní yà lọ lè san inna àkáhù mahbusun bìdẹ́ nìyí ó rí ọmọ ìyá rẹ̀ tó nínú wọ́n ti bí lọ́wọ́ láti wà ìjánà bìdẹ́ nìyí nítorí gbèsè tó wà lọ́rùn fásitì àbúkọ́ pàtàkì yá títí lọ lè yí san gbèsè rẹ̀ kí wọ́n lè tú rẹ̀ wọ́n ti bí lọ́wọ́ mahbus ẹ̀yọ́ miami nílẹ̀ islam gbèsè tó bá jẹ máa kọ́ lẹ̀ wọn ẹni bá jẹ gbèsè oníwàlì jẹ́nà o wọ́n ní wọ́n bá tẹ òkú kan lẹ̀ bá ànábì ṣe ní agbára tó tádù ààrẹ sí máa ń gbà tó tí wọ́n bá ní ànábì òkú rẹ̀ o ànábì ò ní ààlẹ́ ìdẹ́yìn sọ́jẹ gbèsè tí wọ́n lọ́jẹ gbèsè ànábì ò ní fasọ́lù àkẹ́kù nítorí pé àdó ànábì ò gbígbèsè kú lọ́rùn rẹ̀ kátó wá pé láìláìlá ṣàfúnlá ọgọ́rùn-ún àwọn jàmá rẹ̀ ẹni bá gbèsè kọ́ mọ̀sàdúwà o ó sì tètè kọ́ọ́lẹ̀ torí ẹ̀mí lè bọ́ lẹ́yìn náà àwọn nǹkan tó fẹ́ ṣe ní sàárà ọkọ̀ọ́lẹ̀ àwọn tí ó ràn àwọn ni wọ́n wà bọ́ ṣe ìbànkọ́ mọ́sálásí ìbàngbẹ́ kanga mo promise ọmọ ọ̀dọ́ mi tí yọba mi ṣiṣẹ́ ìbàndà lọ́dà kàbáyì àmọ́ gbogbo ọgbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ gbogbo ń tó fẹ́ fi ṣe sàárà lẹ́yìn rẹ̀ nítorí àwọn ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ wọ́n jogún rẹ̀ ọlọ́ni fàmà bàdàláwò bá àdàmà sẹ́mi àwọn etí òkú bá kọ́ lẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn rẹ̀ tẹ́ bá chẹ́ǹjì ẹ̀ fa ìnàmà ìsmuhu adálẹ́dí iná yóò bá dìlú náà ẹ̀yin lẹ́gbẹ̀ṣẹ̀ bẹ̀ iná lọ àsẹ̀mí ẹ̀hún àlè ìbí ọlọ́wọ́n bá rí ń gbọ́ yín oṣù mọ̀ yín kí lọ́kọ̀ yín <laughs> ẹ̀fẹ́ lẹ́yìn lẹ́jọ́ ẹmọ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà ìdárò tánkpẹ̀ ní tààzíyà ṣẹ́rí ká lè dárò yìí ọ̀ràn yàn nínú ẹ̀sìn wa anábì ní máa ṣe àkọ́ olùmọ́mìnà ẹni bá lè dárò ọmọ ya rẹ̀ bí mo sì bá ti yí lérí ọkọ̀ tó ṣẹ̀ ẹ́ kàṣà òlọ́ òkúndàtà àdúrà yàgbúrò bí hayọ́ malikiyama ọlọ́wọ́ da aṣọ tuntun aṣọ ibẹ̀ ni òkú ti wọlé ilé ìlọ́hun wá dárò ojòkólẹ̀ tòun wá dárò ojòkólẹ̀ tòun wá kún wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta kálukú wá ń ah, ẹ lómi olóòpọ̀ ah omi látàárọ̀ omi ò ní ràn wọn ẹni ẹ̀ṣá ìfàrà kankan wọ́n tàn bẹ̀rún wọ́n ní ọ̀kárí o ẹ̀bà ń gbóògì kaná wọ́n ní ọ̀kárí o ẹ̀rọ àmàlà wọ́n ní ọ̀kárí o ẹ̀ṣẹ̀ ráìsì wọ́n tún ṣe ráìsì ọ̀kárí sẹ̀mó àdáwò wà ń bẹ̀ tá ń bẹ̀ dàárọ̀ yìí ètò pilẹ̀ ẹ̀dùn máa ń lọ lè dárò tẹ́lá àwọn tá a lọ lè dárò yẹn àwa fojúṣe wálẹ̀ àwa ń ṣe tí ọkàn wa wọn ò ní ká máa lọ lè kẹ̀bìtì àyà síbẹ̀ ká máa lè lè jẹun lọ́dọ̀ ẹni tó ẹgbọ́n tá anábì sọ fún àwọn sàhábà anábì ní jáfàrì àárín wa lọ́wọ́ jáfàrì ti wọ́n gbàgbé àrùn wọ́n gbàgbé fáwọn níbi kan táwọn ti dáná òun náà ní kú jáfà ẹ̀lẹ́ ìdáná fún wọn kan jẹun torí wọn ọ̀dáyà àti dáná àwọn sọ̀hábà alkiram àwọn sọ̀hábà nabi wọ́n ní kúnnà nù ìdù súnni àtọ̀ámi wal ìjìmá lè áàlì ní májìtì mìíràn ní yáha wọ́n ní àwọn kàá sí pé gbogbo èèyàn tí ń bá lọ́dẹ̀ jẹun lé olókùn àbí lọ́dẹ̀ péjọ síbẹ̀ àwọn kà sínú ha nìyáhà ní ká máa bẹ̀yìn òkú jẹ́ wọ́n ni sàárà ní sàárà ó sàárà tàbí ò ṣe sàárà mọ́kù àmọ́bó ṣe ṣe kọ́ ipa ẹlòmíràn ní ká oúnjẹ mọ́ yọ́ lọ lè jẹ bọ́ ọba lówó gan wọ́n mọ́ ṣe bàbá nǹkan ọ̀kan ìgbà ọ̀rẹ́ bàbá nǹkan kò fún lówó kò fún lóògùn ìyá nǹkan ọ̀rá rẹ̀ kú ni àmọ́ náà ti lọ bí òkú kan jẹ́ bú ó ti lọ sí Abẹ́òkúta ó ti lọ ti lọ́rin àti gbogbo bí wọ́n bá ti ń ṣe òkú Èkó gbogbo ẹ̀ pátápátá òun náà wá fẹ́ gba àjọ tiẹ̀ padà wípé à àmọ́ ìta dáfúnyà kíní nígbà tá lọ sí kíní wọ́n fẹ́ fi bàbá rẹ̀ pa owó àtìyẹ́ bọ́bá wa dodo sọ fẹ́ nánà àní kò síjọ́ mẹ́ta kò síjọ́ mẹ́jọ kò sí forty one days nínú ẹ̀sìn Islam ká máa péjọ àwọn sàábà ní akàá sínú téèyàn fi ń ṣe òkú kílẹ̀ ń péjọ lélẹ́rí sí wọ́n ní padà ká máa lórí rẹ́díò tẹlifíṣàn newspaper ẹ bàbá wa àwọn náà kọ́mọ́sáàsì ìlú báyìí wọ́n kú láàárọ̀ yìí o àwọn ìyá wa àwọn ni wọ́n kó gbogbo ìsìláàmù délù kan wọ́n kú láàárọ̀ yìí o wọ́n ní nìyá hà ní kílẹ̀ ń pariwo ẹ̀ káàkiri fún ó ti dọ́dọ̀ ọlọ́run ẹ alìfìdá fìdáwò nílẹ̀ Yorùbá ó gbajúmọ̀ ẹjá mọ̀ ní sin pípù sínú ẹ̀sìn Islam a máa dásàdúwà fún tàbá wá ní sàárà tààfi sí kíní tààfi rẹ́sìkú rẹ̀ níwájú Ọlọ́run ṣẹ̀rí sàárà máa ń bókù àdúwà sí máa ń bókù ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam nínú àwọn ètí máa ń bá òkú nínú sàárà òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa kálọ̀ lè mójútó sọ́dákàtò járíà anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì ni ẹni ọba kú nínú yín idha mata ibn adam tọ́mọ anábì adam bá ti dákẹ́ inqata amalu iṣẹ́ ìsúléṣe tí ó wọ̀nà fáìlì rẹ̀ tí ó wà fìrálì jánà ọlọ́run àbí tí òfin ní wọnámá tó bá fẹ́ wọná tẹ́lẹ̀ kò lè rí ṣe má ó ti tán tẹ́mi bá ti bọ́ ilé àmì salad àdẹ́bí nìkan mẹ́ta nìkan mẹ́ta ló tún láǹfààní láti máa wọnú fáìlì ẹ̀ alákọ̀ọ́kọ́ tọ́jà kọ́tí járíà sàárà continuous charity sàárà tó jẹ́ pé yóò wà níbàyí yóò máa wá sáǹfààní fáwọn èèyàn for long sọ́dákọ̀tún járíyàn sọ́dákọ̀tún mú kọ́ tí à ó ní agbékókó lọ mọ́sálásí wọ́n sì múlẹ̀ kaná ẹ̀dín akára wọ́n sì jẹ́lẹ̀ kaná take away rice kálukú jẹ́lẹ̀ kaná eléyìí náà lè bókù àmọ́ kò ní lọ́jọ́ ọkàn wò ń jọ kan ìjọ kan tọ́ọ̀fẹ́ ìrántí oníkan fáwọn yìí àmọ́ kó o pè àwọn èèyàn sílé rẹ káníkínlẹ̀ ń ṣe kánlẹ̀ ń sòkú kò sínú sílá ó lè láwọn arúbára oyé kó fún wọn ló kó bàbá rẹ sọdákọ́tò bùkọ́ tí a nìyẹn járí ànábì lọ dáa òun náà lè tọ́jú pé yọ wà nílẹ̀ ládàá rẹ̀ ọmọ wa bá òkú ànábì ní àwọn ilé mẹ́jọ sáfà òbí àbí ìmọ̀ òkú yẹn kọ́ àwọn èèyàn bóyá tíra ló ṣe ní àbò ní cd àbò ní audio or video táwọn èèyàn ń wò tí wọ́n wá ń benefit lára rẹ̀ nígbà tó wà láyé ànábì ní ládàárọ̀ máa bá òkú yẹn awọ́ládé sọ́ọ̀lẹ̀ yẹn dẹ̀ ọ̀là àbí ọmọ dáadáa ọmọ dáadáa tí bá ń ṣàdúrà fún ànábì ò pé àdúrà tiwa náà lè gbà ó àmọ́ ànábì wa fi gbogbo wálẹ̀ ọ wá dárúkọ ọmọ rẹ̀ nítorí pé ọmọ rẹ̀ nínú iṣẹ́ tí bàbá yẹn ṣe ni sàdákàtù járíyà bàbá yẹn gbogbo owó tá a ná lérí ọmọ pátá tọmọ bá fi mọ ọlọ́run tí fi ń ṣe ẹ̀sìn tí èèyàn bá jáde láyé tọmọ ẹ̀ bá ọlọ́run fèrèjì bàbá mi ọlọ́run ṣe ni mo ti fèrèjì pẹ̀lú mọ́jẹ̀ fún kéèyàn bímọ tó dáa àmọ́ ọmọ tí ń fi kánràn kan ọmọ tó lè kó bíà fáwọn ọ̀rẹ́ rẹ̀ níjọ́ tí bàbá rẹ̀ jáde láyé ọmọ tó lè pa màlúù ọmọ tí ń pelé rí ọmọ tí ń másọ wọn ò lè fólùgbàgbò òdodo lásọ òkú kọgbà wọn ò lè fólùgbàgbò òdodo lásọ òkú kọran alákọ̀ọ́kọ́ ni pé inú yín tí ń dùn yẹn tẹ́ẹ̀ fi ń dùn yẹn kí lè ròyìn tọ́bá jẹ́ pé làákàyè tí ọ ṣẹ́tù ní níjọ́ ìbànújẹ́ àìjó níjọ́ ọ̀dùnnú la máa ń ṣe kíní la máa ń jó wáyé tẹ́ ẹ wá ń jó tẹ́ ń jó nítorí pé ẹnìkan kù láàrin kò bá ẹ̀sìn mi ó ti wá di àṣà burúkú débi pé wọ́n ní ìlú kan lọ́nà ìfọ̀ ń bíkọ́ wọ́n ní wọ́n ń sòkú bàbá lọ́wọ́ àkọ́rí bàbá náà tó wá kú níjọ́ yìí wọ́n á lọ gbé pamọ́ kọ́mọ́ bàbá òkú jẹ́ sẹ́yìn náà fìrí báyìí ṣètọ́n ládọ́kù là fún kọ́ àṣetáni nígbà wọn wá ṣe tán dúró tí wọ́n lùlù tí wọ́n náwó fúnra wọn tán tí wọ́n mú tí nígbà wá díjọ́ kejì wọ́n lọ lè ṣílẹ̀kù wọ́n bẹ̀rẹ̀ sí dára gbálẹ̀ wọ́n dára gbálẹ̀ wọ́n ní ee bọ̀dá àwọn náà tún lọ tẹ́ẹ̀tì màlátàná ẹnìkan òní jólúgbàgbó òdodo kọ́ máa sòkún ẹni lólúgbàgbó òdodo kan pín ìfáìtẹ̀ sókún kọ́dà jọ mẹ́jọ kò ní lọ ámbèsì àtijọ́ mẹ́ta nítorí pé tí wọ́n náà ti fúnkù àṣẹ anábì ní tí ó bó òkú kan mẹ́ta yìí ẹni wá ka díẹ̀ nínú sọ́dákàtù járíà sọ́dákàtù járíà nínú àwọn sọ́dákàtù járíà àwọn continuous charity bìnáàrù masjidi tí ọba ti lókù lọ́rùn bóyá bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ ni àbẹ́bí rẹ̀ ni àbọ́gá rẹ̀ ni gbogbo òkú tó bá kú fún yàn ọwá sí àánú rẹ̀ pé àánú yín rẹ̀ ó máa ṣe wá íńtánẹ́ẹ̀tì ṣàánú ẹ̀ tí ó fi wẹ́kọ̀m ẹ̀ pé ṣe é kò síjú àti lúmẹ̀ gbogbo àlẹ̀ yìí ń dá lójú ife àtijọ́ tààlù àtijọ́ tààjú àtìlù tààlù àti gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ara wọn kọ́lọ̀mbà amúládà rẹ̀ bàbá yín ẹ̀ṣàdúrà tí a máa máa ń ṣe bá nígbà ẹ̀mà pípò ládá kò ní bẹ́nẹ́fìtì ń bẹ̀ kí lẹ̀ wọ́n ṣe fún ó kọ́ rẹ̀ lẹ́fí fi ṣe kí ni lẹ́fí ń ṣe wọ́n láwọn tẹ̀yẹ fún ẹ̀yẹ tí ò fi tiẹ̀ alákọ̀ọ́kọ́ ni bìnà ọmọ ṣìdì kéèyàn lọ lè kọ́ mọ́sálásí lórúkọ bàbá àti ẹ̀ gbogbo àti wọ́n bá ń kírun mọ́sálásí yẹn ni bàbá wọn mọ̀ gbà ládá nígbà tó wà láyé ẹlẹ́ẹ̀kejì afúrú bíìrì kálí gbẹ́bọ̀ àbí kànga sáàdù ọmọ òbádà òun ni eléri àwọn kashraj ní madina nígbàtí ya rẹ̀ kú ó ní ya Rasulullah ó ní wò jíṣẹ́ ọlọ́ inna ummatu wufiyat wa lam tu'si ya mi kú àmọ́kọ̀ọ́rá ti sọ fún mi pé kábà òun ṣe sàárà kan tí ó máa ṣẹ́kù tó wọn gba aládẹ́ lọ́rùn afàyànfà wò á ní àtàsọ́dákọ̀ àníhà tí n bá ṣe sàárà kan fún sí sí yóò bá kọ́ọ̀lù anábì ní náà àárọ̀ bá wà aláìka bil ma àmọ́ èmi advice rẹ kọ́ọ̀lù lè gbẹ́ kànga sẹ́mà gbogbo tá ń sọ yìí kò ní kankan ṣe pẹ̀lú jọ àti jọ mẹ́jọ lànàbì ní kí wọ́n lọ lè gbẹ́ fún torí pé omi omi omi ó ti so mọ́ sẹ̀mí ọmọ èèyàn lójoojúmọ́ náà ni ládàá wọn máa pọ̀ nítorí kò ní síjọ́ tá a jì tá a ní níbi omi àwọn tó máa ń bẹ lágbègbè kànga yìí wọ́n máa pọn mi yóò wá dá ẹ̀kẹ́ gbà tí ìyá yẹn gan tó wà níbi kànga yìí ti ń pọn mi fáwọn èèyàn ẹ wá wọ tó ti kànga ó lòjẹ̀ mọ́ nínú ẹ̀ hajj arákùnrin kan asàfùlà arábìnrin kan nínú àwọn ìran àjò àìníyà òun lè bá ànábì oníyà àwọn fún ó ní sọ òun lè ṣe hajj fún ànábì ní naam kò lè ṣe hajj fún ó jí àníhà ṣe hajj fún owó tí wọ́n fẹ́ ra màálù mẹ́fà méje yìí kẹ́nìkan ó sì wá pawó ń pọ̀ kó sì wá lọ mọ́kà ló kọ̀ ìyá wọn sẹ́rí wọ́n gbé àyẹ dìde lálàlájì lọ́wọ́ àdìjọ́ àlùkìyà ẹni tọ́wọ́ náà bá sì ní kọ́ lọ mọ́kà tó ṣe dáadáa ibo lọ́rọ́ ní ẹ̀wọ̀n fún ibo lànàbì tọ́jẹ́ sàǹfààní káwá kó lọ mọ́sálásí àbí ká fún àwọn ilé ìkéwú tíra ẹ̀mẹ̀ rẹ̀ máa ń gùn gan ẹni ọba ra tíra yìí ló kọ̀ ya ẹ̀ ẹ wo ọjọ́ tíra yóò tó gbó ó dìjọ́ tó bá gbó tí ẹ̀ sí sì mọ́ kí ládà ìyá yẹn kó tó ṣe kó tó stop àmọ́ kárí ni ká máa fi bọ́ àwọn ọmọ ọmọ àwọn ni wọ́n tẹ̀ ìyá súnre èyí ò sí mbẹ̀ àwọn àyà fọ́tò ìyá síbẹ̀ fọ́tò bàbá sí káyì dátì èyí ìsàrẹ̀ ẹ ṣe káàdì sọ́ọ̀lì wájú èyí kọ́ wà láàrin yín àti ọlọ́run nínú àwọn ṣẹ́rí èyí lè mú ọmọ orú kankan kí èèyàn máa sponsor rẹ̀ lókọ bàbá àti ìyá gbogbo àtọ́mọ̀ yẹn bá ń jí èèyàn láyé tí ń sàfà ní fún Islam bàbá àti ìyá yóò máa kọ̀ntínú nínú ní kàfàlà tó tọ́lẹ̀ bẹ̀rẹ̀ èèyàn wọlé kí wẹ́ẹ̀ṣì kan ilé kí ó súnnà ọwá lọ́dẹ̀ mú ọ̀kan náà ọmọdé kí ẹni àfá ọmọ yìí tó fi jáde yìí máa sanwó rẹ̀ ló kọ bàbá mi gbogbo àtọ́mọ ìbá di àfá àti ń sì dáwà káàkiri ìbá lẹ́gbẹ̀rún ọdún láyé ìbá lọ́gọ́rùn ọdún láyé ìyá àwọn yóò máa gba yóò máa gba commission lérí àfá kàfá láti dá ìyà àfá àkàn àfẹ́sì tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba lọ́sàn lóru ẹwà ní tó ìmọ̀ fún yín 10,000 lókọ bàbá mi lókọ ìyá mi gbogbo àtẹ́ ìbá ń jíṣẹ́ ọlọ́run kẹ máa fi rọpò sí mọ́tò àbí kẹ máa fi jẹun àbí kẹ máa fi wọ mọ́tò ibi tẹ́ bá lọ gbogbo àtàfà yẹn bá ń ṣe àǹfààní bá àǹfààní bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ládá ó sì bá ya rẹ̀ tó bìnà àwọn madrasa kéèyàn kọ́ classroom mẹ́ta mẹ́rin ló kọ ẹ̀gbọ́n rẹ̀ àbókọ àbúrò rẹ̀ ẹnìkan kọ́ mọ́sálásí kan láìpẹ́ wàláhì ọmọ rẹ̀ ló kọ́ fún wọ́n yà mí lẹ́nu pé ọmọ bóòlù yìí ń ṣe kọ́ mọ́sálásí fọ́mọ àtọ́mọ yẹn lásídẹ́ǹtì bàbá yẹn wá òfin bóun ṣe fẹ́ràn Ibrahim tó Ibrahim lórúkọ ẹ̀ bóun ṣe fẹ́ràn rẹ̀ tó dìdẹ́sì tóun ṣe ni pé kábàáwọn gbẹ́bọ́ ohun kan àti mọ́sálásí kan kábàáwọn kọ̀ fún Ibrahim àwọn tí wọ́n ní làákàyè àwọn tí wọ́n jí ní tí wọ́n máa tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀wó náà owó mọ̀wó náà ó lè rọ tíjọ́ ọwá ní ìwọ́gbẹ̀yìn yá ẹ ọgbẹ̀yìn ẹ̀ lóòótọ́ àmọ́ burúkú ọmọ burúkú ni ọ́ tọ́bájọ́ máa rí nǹkan tí ó wúlò fún yá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́mà ṣe kíni lọ́mà ṣe lẹ́yìn náà kọkàn wo ilé ìmáàmù àdúgbò yín bàbá wa ìmáàmù akíbọ̀ ní tọ̀ ilé yín tẹ̀ ń kọ́ mọ́lẹ̀ bá dé wọ́n sì ní tọ̀ ẹ̀ẹ́dẹ́kìnì náà lókùn ẹ ti ṣe dẹ́kìnì ló kọ̀ yáyán àti bàbá yín gbogbo àtàwọn ọmọ lábẹ́ ilé yìí tí wọ́n jí sí ọlọ́n ládàá ó sì máa bá bàbá yín àti yáyán eré ìlàwọn àfáàlẹ̀ Yorùbá ọ̀gbọ́yé tí wọn àní kí wọ́n ṣe dẹ́kìn àbí inú dẹ́kìn àti two five àní kí wọ́n ra mọ́tò pé mọ́tò yóò bàbá ìmáàmù ẹ̀ máa gbẹ̀mọ́ bí jíṣẹ́ ọlọ́run ló kọ̀ yá ni nínú èyí nì àti twenty naira lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún tí bàbá wa ta ta títún orí kàtínúlé torí wọ́n ń náwó gidi náà mẹ́ẹ̀ kápá yìí tí èsì súnà sì ká mú yìí tó jẹ́ súnà nínú ọ̀nà àríwákì sẹ́rí wákìtù ìyàtọ̀ tiẹ̀ ó ní pé ìwọ náà ló ní àmọ́ tí wọ́n bá ń ṣe lérí ẹ̀ yọ́ jẹ́ tọ́lọ́ òun náà ní ilẹ̀ ìpè ilẹ̀ yóò ẹ̀ bẹ̀ àwọn fámìlì mi ló nílẹ̀ àmọ́ gbogbo ládá tó bá wà lérí ẹ̀ lérí nǹkan oko tí wọ́n bá kó ń bẹ̀ kó máa jẹ́ fún ìyá wa ilẹ̀ ó sì máa jẹ́ ti fámìlì àmọ́ tó bá wà lérí ẹ̀ ó máa jẹ́ ti ẹbí àbí kéèyàn ra ilé odidi ilé kan pé ilé yìí ó wà ń bẹ̀ ẹ máa fẹ́ rẹ́ǹtì owó tẹ̀ bá ń pa ń bẹ̀ ẹ máa fi sanwó àwọn fàlẹ́ tó sadaqatu jariya continuous charity iná làá máa ronú làwa gan máa kọ́ lẹ̀ sunu wàsíyà wa pé ẹ̀yin ọmọ ọwọ́ ẹ má ṣe jọ méje ẹ má ṣe jọ méje o ní tẹ́ ṣe ni mo ṣe kí ni onímọ̀kọ́lẹ̀ fún yín lẹ́yìn náà ọmọ ọmọ sàdúwà fún àdúwà ọmọ yẹn ó ṣe pàtàkì púpọ̀ wọ́n ní inna rajula laturfa'u darajatuhu wọ́n tó bá dídá kìyàmà wọ́n ní laturfa'u darajatuhu fil janna ẹlẹ́mí ọba ipò rẹ̀ tó ti ga yóò bá rẹ̀ láwọn ìrìn àwọn ni mo ti rí gbogbo àwọn fàyíkọ́ bísíkfàrí wàlá díkà láka àforíjì tọ́mà rẹ̀ tó bí ń tọrọ fún òun náà ló gbé ọ dépò bẹ́ẹ̀ bá tẹ̀wá ní tọ́ máa fi ṣe charity fún bàbá rẹ̀ àtòkù rẹ̀ ọ́sà ládùúà ní ẹnu ẹwọ bí tán ní àdúgbò gbé òbídé látara ọmọ dáadáa tó filẹ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa níparí ọ̀rọ̀ mi ṣe rí gbogbo èyí nílẹ̀ Yorùbá tá ń pé àáfin compensate àwọn òbí wa tí wọ́n ti lọ léyìí tí ò níbàámu pẹ̀lú súnà ẹ̀jẹ̀ á lọ lè mà pé ìtọ́lọ́wọ̀n bá ní gbà lọ́wọ́ yín ọlọ́run ní fi kẹ́ òbí yín nǹkan tọ́lọ́wọ̀n bá ti gbà ní ẹ ṣe sẹ́mọ̀ pé afirin lẹ́sìn pé àdúrà máa ń bókun sàárà sì máa ń bá òkú ọ̀nà táwa gbà sí ni kọjá ọ̀nà tá ànábì gbà ṣe òkú sàbùkú lásìkò ànábì náà ní tí ò bá sì jẹ́sìn lánàá kò lè jẹ́sìn lónìí ṣe nígbà tí àwọn àfáà ti bẹ̀rẹ̀ jọ́mẹ́jọ yẹn iná ni wọ́n padà débi pé tó àwọn àfáà wá ṣe tí wọ́n láàárọ̀ tó bá di ìrọ̀lẹ́ àwọn gbogbo eléré àwọn náà wá ṣe kí ni àwọn náà wá ṣe tí wọ́n ẹ wá fi òkú ẹ fi ilẹ̀ nítẹ̀ ń ṣe kọ̀sànfàní fún àwọn ọmọ òkú ìmí ìbẹ́nu wa ṣe wà ẹ́kì ìmí ìbẹ́nu wa tọ́kọṣẹ́ tí ò rí irinṣẹ́ rà ìmí ìbẹ́nu ọmọ òkú tí ò rí lẹ́gbà owó tọ́lẹ̀ náà nì kí ló dé yẹn kẹ tọ́ àwọn ọmọ yìí owó òkú ṣe kí ló sí báńkì wá ní kí nítorí táwọn ti ṣèjọ́ tán láwọn ṣe ìdáyìí kálukú ti fáyẹ̀ wé ìyàwó òkú ọmọ wa máa ṣe kí sọ́mọ fara da gbogbo wàhálà tí bá ń rí ilé ọkọ rẹ̀ tó rẹ́ni tí ń fún lówó ti lọ inú àbójútó táwọn afá tún ni a ṣe o ni pé ìyàwó òkú tí ń bẹ nílé òkú tí ń bẹ nílé òkú fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ká má jìyà òjẹ́ ká máa tọ́jú ẹ̀ ká máa ṣàánú ẹ̀ àwọn ọmọ òkú ká máa tọ́jú wọn wọ́n kà síbẹ̀ nínú dáadáa téèyàn máa ń ṣe téèyàn máa fi ráàdì jẹ́nà òun ni kéèyàn máa tọ́jú ọmọ òrukàn ẹgbẹ́ yín fún ẹ̀ pílánì fáwọn ọmọ wọn ọ̀rọ̀ aṣọ lẹ́ ń sọ ọ̀rọ̀ màálù lẹ́ ń sọ aláwọn ọmọ ènìyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá lówó lọ́wọ́ àwọn bá yín gbé màálù wa àníjójó tì ọ́ wọn mọ̀ pé nídìí bẹ́ àṣà ní tí ọ̀dá ibi tá a bá dé ibẹ̀ náà ni ọlọ́run kádàrá kí kalẹ̀dé kọlọmọ́sà wọlá agbára rẹ̀ kọlọmọ́sà ìṣànú wa anábìsà sọ́lá ó ní àṣàyìn alàlẹ̀ àrímàlà ògbẹ̀ni tí bá ń ṣe wàhálà lẹ́rí bí opó ṣe máa jẹun wọ́lì miskin àti tálíkà kalimọ̀já ìdí ní sabilillah bí awi sọ asọ ìmì nàhárà ọ̀dà ẹgẹ́ bẹni tí ń fi gbogbo àsìkò rẹ̀ gbáwẹ̀ tọ́jẹ́ pé kìí jẹun lọ́sàn ẹni tí ń ṣe kíní tí ń tọ́jú opó lásán nídìí rẹ̀ ìwọ̀ tó kù jẹ́wá ó ṣe pàtàkì púpọ̀ ká tọ́jú ẹ̀ káwẹ̀ ẹ̀ káfọṣọṣílá kágbé lọ́tẹ́ káṣíwá sín káṣín tán kájú sàdúrà fún tàbátí sàdúrà fún tán kàlùkù ọmọ lọlé kò síjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ní òsíjọ́ mẹ́jọ òsíjọ́ méje o nínú àkọọ́lẹ̀ ìsìlámù yìí tà ń ṣe yìí kò sáfà kan lórílẹ̀ ayé tó lè fìdí ẹ̀ múlẹ̀ ìdí ọmọ sọ fún yín náà ni pé sàrà ń bókun àdúrà ń bókun àwọn ni àwọn náà ti sọ àti kànú àti ìsúsì àti sọ nínú súnnà kọ́lá àtútù máa yàwọn Kùránì tọ́lọ rọ́bàná kìfìrílà náà wà lè kọ́wà lẹ́dí na sábà kúdá bìlì iman gbogbo àwọn tó ti sáwájú wa ọlọ́run bá ní kẹwọn kí ni wọ́n pè yí nìjàmá àdúwà àdúwà ń bá òkú àwọn tó bá ní àdúwà òkú rọ́ ni bí kọ́dà bí òkú bá jẹ àwẹ̀ tó bá jẹ àwẹ̀ ọ̀ràn yẹn àbá àwẹ̀ lérí tó fi lérí fọ́lọ́hun á sàn fún anábì ní máa ta wá afá alẹ́ ìsọ́ọ̀mù sọ́ọ̀mù ánìwọlé yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bí tó kú bá jẹ gbèsè Ramadan kalẹ̀ ẹ bá san ẹ̀yin tẹ́ kí n wo rẹ̀ náà lẹ́sẹ̀ kínní ẹ̀yin náà lẹ́bà san àwẹ̀ rẹ̀ àfi tó bá jẹ́ pé lẹ́yìn Ramadan lẹ́yìn Ramadan oyé tóun tó bá jẹ́ pé ó kú sínú Ramadan àárẹ̀ yẹn sì wà lára ẹ̀ sẹ́mù pé kọ̀sọ̀rọ̀ àìfún ǹgan mọ́ gbẹ́gbẹ́ pé ọ́sà rẹ̀ à ní bá àmọ́ Ramadan ti lọ ara rẹ̀ ti yá lẹ́yìn Ramadan ní ti lọ bí iṣẹ́ ọ wá fi falẹ̀ kọ̀ wá gba àwẹ̀ nì àwẹ̀ Ramadan àbẹ́ tó jẹ́ tìlérí ẹ bá gbà ó ẹ bá gbà ó lẹ́yìn náà lẹ́wà sí ogún rẹ̀ ogún yìí ni ìyàwó mẹ́ta ẹ̀la ogun rẹ̀ sí mẹ́ta ìdí igi ẹnìkan bímọ mẹ́jọ ẹnìkan bímọ méjì ẹnìkan bímọ kan ẹwà nìkan pín sí mẹ́ta kálukú àtọ́mẹ̀ ẹni bá ń pín rẹ̀ nílé wọ náà ni ẹ àwọn àfáà ni wọ́n wà fọ́mọ kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ àti ìyàwó kọ̀ọ̀kan Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sàdìyà tún lè máa kọ̀ntínú ẹ̀ lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá wa àlàyé ètò wà nínú ìsinlẹ̀ sàlàyé kọlọmọ́sà sàlékún àgbọ́yé rẹ̀ fún wa lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ń bá wọ sàárè àwọn àwàwò lèyàn máa ń wù lérí yẹ̀pẹ̀ tí wọ́n máa wá lọ́lẹ̀ jíyà lábẹ́ yẹ̀pẹ̀ tọ́jọ́ pé kò sẹ́ni tó lè gbà á lẹ́yìn ọlọ́run á sàlàyé ẹ̀ lọ́la táàfi sá fún ká máa máa rò pé tí ayé yìí bá ti tán ọ̀tán náà ní tó kù lẹ́yìn ẹ̀fà ojú èjè lọ ọ̀kan náà àwọn kiri yó wọ́n nígbà tí ọkọ rẹ̀ kú ọwọ́ akọ sínú pépà ó ní if there is another life ẹni tó wá dé pé ayé mi bá tún wà ní i wish to be with you òun hópù kóhun ṣe kíni kóhun tó wá pẹ̀lú ẹ àmọ́ kò ṣe kíni kò sí ìpàdé ní ìmá ìrorí kèfèrínù ìrorí mùsùlùmí bọ́ bá ti jáde lérí yẹ̀pẹ̀ tọba ti bọ́ sábẹ́ yẹ̀pẹ̀ ìta bẹ̀ lọ ni pé kó ṣe é ní rọ́ọ́dọ́túnmí rìádìí jẹ́nà kó ṣe é ní wa ọlọ́run sì wá ṣe ní ófúrọ̀tù mi ní ófúrọ̀tù náà ló ń ṣe ní ìbẹ̀rẹ̀ ìyá ọlọ́run fáwọn ẹlòmíì kan tó wá lè wọ náà fẹjọ́ àlùkì yàmù asàlẹ̀ yìí lọ́la pẹ̀lú ìdàtọ̀ lọ́wọ́n bá wa kọ́lọ̀ mọ́sá jẹ́ àmà bẹ́ẹ̀ kọ́lọ̀ fún adásí kò kọ́lọ̀ mọ́sá gbà lẹ́sẹ̀ fásitẹ̀ fúru lọ́ha innahu huwa ni gafuru rahim wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh subhanaka allahumma bihamd ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kí ó tó di pé a gba ìbéèrè gẹ́gẹ́ bí àwọn ìmọ̀mù ti ṣàlàyé fún wa pẹ̀lú òkú tọlọ́run ní ọ̀la ní the same time tí a pàdé lèmi òun náà ní ká pàdé lọ́la èyí tí wọ́n gbéyẹ̀wò ṣàlàyé fún ayẹn a bá níbi èrè lọ́dọ̀ àwọn ọkùnrin kí a náwó sókè lọ́dọ̀ àwọn obìnrin tí a bá níbi èrè ká kọ́ bá Asalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salaam. Um, ìbéèrè mi lọ báyìí, ǹjẹ́ ọkùnrin ó lè lọ sí hajj fún ìyá ẹ̀ àbí obìnrin ó lè lọ sí hajj fún bàbá ẹ̀? Asalaamu alaikum. Inshallah ta'ala, sàlàyé síwájú pé èyí máa lọ hajj fókùn èyàn sì máa ń lọ fún arúgbó tí ò tí kú náà àmọ́ kò ságbára fún mọ́tò lè fi lọ maka oye ẹni tí ọba jẹ́ obìnrin ó lè lọ hajj fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé òun náà ti kọ́kọ́ lọ hajj fúnra rẹ̀ ẹni tí ò dé maka rí kò lè lọ hajj on behalf yóò jẹ́ pé òun náà ti kọ́kọ́ lọ fún rẹ̀ lẹ́yìn náà yóò sì wá lọ fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ májẹ̀mú tí obìnrin ni pé a kí ọkọ rẹ̀ ọba lọ ọmọjọ́ nìkan ní ọ̀darin àmọ́ ọkùnrin ó lè lọ fún ìyá rẹ̀ ó sì lè lọ fún bàbá rẹ̀ tọ́lọ́wọ́n bá sì gbé wọn dìde yóò gbé ìyá àti bàbá yẹn dìde ní ẹni tí ọlọ́hájì ẹgbọ́jọ́ ma sọ pé ah màmá màmá ọ̀jẹ́ ọ̀rọ̀ hùn ah lásìkò tó ń fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ màmá ọ̀jẹ́ ájì Eh, wá fún àkàn tó bá lòdòdó nínú rẹ̀ tí ò ní lọ kútọnú tó tí ipé ìdákùntọ̀rọ̀ lọ́run àpá ẹbà ń lọ hajji tó kọ bàbá mi eléyìí ń dá jòkú lọ wallahu alam èmi ṣe hajji ní orúkọ bàbá màmá nígbà tí mo wà ní Saudi Arabia wallahi akọ̀rẹ́ hajj ní ọdá kú ní mìíràn tàwà sí tàwáfìlì ìfádọ̀ awápàdé tàwáfìlì ìfádọ̀ àdúgbò tàà dé sí mọ́wá lọ lè sùn sí mọ́sílásì kan bẹ̀ wọ́láì mo sì lálàá bàbá yìí bàbá yìí jòkó lọ́kan bàbá yìí ní àfá ó sì sí hajj fún mi inú mi sì ń dùn ọlọ́wọ́ gbàdọ̀ wọ́láì ọyẹ́ mo wájú báyìí mo ni àlá tó wá sí tó tó wọ́n fi múlẹ̀ yìí ẹ̀dàkùn kọ wá sí àti bí pèrò lọ sákúté wọ́n ta tẹ́ǹtì rẹpẹtẹ kẹ máa sẹ̀sìn kẹlẹ́ ń sòkú kọ̀sàfàní fún yí kọ̀sàfàní fòkú ọ kọlọmọ́sà sọ́ni kọ̀kan mọ́ kí a tó gba ìbéèrè mi nínú àwọn kan tí a lè fi ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ní àlèdáyà ni pé ká dá sísẹ̀bí láì wọ́n ti ń bá àgbà lọ́dọ̀ àwọn ọkùnrin kí a rí sísà kan lọ́dọ̀ àwọn obìnrin kan bá àgbà sísẹ̀bí láì nínú àwọn iṣẹ́ tí àwọn ìmáàmù ti ṣe tí ó wà níta tí a lè rí rà tí ó máa jàǹbá ní fẹ́ẹ̀nì kọ̀ọ̀kan nínú ilé àwọn ni ìyàtọ̀ tó wà láàrin oògùn àti idán ọtí mímu àti aburú tó ń bẹ́ẹ̀ ojú àti aburú rẹ̀ ìtọ́jú àwọn òbí oògùn pínpín nínú Islam general marital problem àti solution. solution ìkúrò nínú Islam àti okùnfà rẹ̀ pàtàkì ìrun kìyàmù láìl pẹ̀lú ògbọ́ ọlọ́run iṣẹ́ yìí tí a ṣe ní last week ní ọlámbẹ kí a tó kúrò nígbà yìí lọ́la iṣẹ́ náà máa rẹ́dí àwa tí a bá nífẹ̀ẹ́ sí kí a béèrè nípìnlẹ̀ àkọ́kọ́ ni pé ìyàwó tóyàn fẹ́ fẹ́ tó di tó ní accident lójijì àwẹ̀ lọ bí mẹ́rin so irú obìnrin yẹn náà ṣe àwẹ̀ yẹn fi hàn bá gbà parí ni nígbà yẹn kò ní wà pẹ̀lú ọjọ́ àwọn ọmọ kan. gbogbo obìnrin tí ọba lásìdẹ́ǹtì lógìkì nínú Ramadan táwẹ̀ sí ibi ẹ̀mí rẹ̀ déhùn ibẹ̀ náà lọ́wọ́ bá wù í dé gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn ìgbàtẹ́mẹ̀rẹ́ ti pín ọlọ́run ní bèèrè lọ́wọ́ rẹ̀ kò tẹ́ tó bá lérí tọ́lọ́run bá ṣe báyìí fún mi ń ṣe báyìí àwẹ̀ lọ́wọ́ fi ṣe ìlérí ẹ̀ ọ̀wá mú ṣe tó kú àbàgbà ọjẹ́ Ramadan sẹ́yìn ọwọ́ aláṣẹ́yìn ọjẹ́ ọ̀ràn yẹn Ramadan sẹ́yìn ah wọ́n bá gbà ó àfi tó bá jẹ́ pé àbúmọ́dé àwọn ìbéèrè mi tó nù wọ́n ní ó tóbi ọdúnrẹ́dì wọ́n ní ó jẹ́ àwẹ̀ ọdúnrẹ́dì ọdún mélòó nìyẹn àwọn àlùfáà sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ìtípáyàn ọ̀bá ní ká ọlọ́run òṣèkíní ọlọ́run ògbé kọ́yàn lọ́rùn tẹ́ni bá jẹ àwẹ̀ tọ́bá mọ́ níwọ̀n bá típá lè ká ni kéèyàn bá gbà àmọ́ tí ó bá ti kọjá agbára tó kéèyàn fàdó àràn lọ́wọ́ kọ́lọ̀ ń sàfúrìjì. àwọn àmì ọmọ ọ̀sẹ̀ ìbéèrè ẹlẹ́gì gẹ́gẹ́ bí àwọn kan tí a ń rí ìṣẹ̀lẹ̀ àwọn afá tí àwọn tó ń tẹ̀lé lórí afákọ̀ọ́sẹ̀ kù wa tí wọ́n lọ́jà pè wá pé wọ́n tẹ́ níbọ̀ sí ẹ̀já pàdé nílé lágbájá o wọ́n ti pé ọ̀pọ̀tún fún àtìlẹ̀ ìlú àkójọ àtìlẹ̀ àǹfààní sí fún ẹ̀dókùn yẹn ni àwọn náà tẹ́ ń sọ lódò fún wa pé sọ́ọ̀rì ọ̀tẹ̀ tẹ́wàá mú wa ìṣẹ́lẹ̀ kó ti tó fún mùsùlùmí lẹ́yìn tó bá ti ó jẹ́ ìdáyà bẹ́ẹ̀. ìwé tabarẹ̀ ìlú bẹ́ẹ̀ àwọn ará ó pèrè wá kò mú àtọ́mọ́ àtọ́mọ́. ọlọ́run tó wá sọ́nà ìpàdé ẹbí ìmọ̀ ń wà oye èmi gan lọ kan lánàá àtàbó mọ́ríà ìpàdé ẹbí alọ́bẹ̀ àti gbogbo tí kálukú wa ní lágbára oye láti fi sọpọ́tì àwọn fámílì òkú gbogbo àwọn ẹbí mọ́sáàsì kan lájòkó nígbàtí yàrá ò lè gbà wá kálukú sì dáńtó níjọ oyé kọmọ ọmọ lọ mo sì sọ wípé pásítọ̀tù ọmọ ètò kéré jù ní mọ̀ fún àwọn àgbàlagbà ní foundation wọ́n di èyí náà kún ẹrù tí tọ́wà lọ́rọ̀ wọn ẹ̀ká jòkó ẹbí láti wáyé afẹ́ tọ́jú afẹ́ píngún àbá afẹ́ dáwó láti fi sọ̀pọ́tì fámílì òkú ẹ̀sùn ọ̀tàkù yẹn àmọ́ kọ́ má jẹ́ ọjọ́ ta ti mú lọ́jọ́ kìdáwù kọjí ọjọ́ kẹrin àbújọ́ karùn-ún àbílẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìbá ti fi síjọ́ mẹ́ta yẹn ìbá tí ìdáwọ́ agbó kan lẹ́ẹ̀ máa gbọ́ pé ẹ̀dọ́kun kí láàjẹ́ báyìí nígbà bá fi wo rẹ̀ bẹ́ẹ̀ fi wọ́ kán ẹ ti bẹ̀rẹ̀ òkú oye nídìí bẹ́ẹ̀ kápéjọ láti ṣàtúnṣe tó kù fílẹ̀ àmẹ́nubà oye kò sí tó burú pẹ̀lú yẹn inṣàlá ta'ala òkú ni wọ́n ní ká má ṣe bọ́yájọ́ mẹ́ta àbíjọ́ mẹ́jọ àbí ọdún kan àbí 41 days wallahu a'lam nítorí fi láwọn afárá tó ní ká má ṣe ni pé àwọn sàhábà ní àwọn ka ìjì máa wù yẹn ọ̀rọ̀ àwọn sàhábà mọ́ kàyẹn ọwà ní tíra tí mo mú lọ́wọ́ ah, ah, muhammad hassan wọ́n kọ́ sí pé àwọn sàhábà ní ìpéjọ́ sẹlibireti òkú yẹn wọ́n láwọn káà sí pé nìyáhà nìyáhà ni nǹkan tí ọ̀dà tó yẹ kí nǹkan tí ọ̀dà tó yẹn sí ní lẹ́yìn òkú tábà pé jọ kábi sọ́jọ́ mi yàtọ̀ sọ́jọ́ tí ó ti gbajúmọ̀ Allahu a'lam nínú bẹ̀rẹ̀ tí ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa pé tí a gbé òkú mùsùlùmí lẹ́yìn ilé wọn tún wá kọ́lé lẹ́sà àti wọn lé lórí wọn ṣe kíní sí àwọn kan wá sí ń jẹ́ oúnjẹ pé tí ọba lẹ́tọ̀ọ́ títà àfà yẹn gbajúmọ̀ nílẹ̀ Yorùbá wọn ò lè ṣerú nǹkan tí wọ́n ṣe tó kù ẹ̀ nípa onímọ̀ làwọn yẹn ka àwọn ọmọ ọkú wọn ò lè ṣerú ẹ̀ ìgbà náà ọkẹ́ ọ̀kan. kí n bá rántí mi ó ti yẹrí kíyàn gbajúmọ̀ ọ̀kẹ́ ìṣẹ̀fà wọn lágbẹ́yà gbajúmọ̀ àṣetáni ìdá gbajúmọ̀ tó ọwọ́ mọ̀ lójú ọ̀nà àbílá ní gbogbo ayé sáré ọ̀rẹ́ ẹ̀hẹ́ níbi ìbẹ̀rẹ̀ táà wá tí ń lò ọ̀rọ̀ kéèyàn máa sọ pé sí ọlọ́ni àti ìwòláha wà tí rọ̀ sí ó sì tán kò tó ní àti ọlọ́ àti ti wọ̀nyí tánà sáàtùn fi ṣe ìfẹ́ bá ń jiyàn lára ara yìí lérí ẹ̀sìn farúdù ila Allah wa rasul bọ́lá ọjọ́ sọ́ni ẹ̀ ẹwọ́n Kùránì ẹ̀sìn wọn hadith èyí tó wọn hadith lè ní sọ yìí èyí tó bá ti yàtọ̀ sáàtì tó bá ti yàtọ̀ sí ìta sọ yìí wọn sí lójú ọ̀nà láti pé bíta wọ́n pọ̀ nílẹ̀ ọ̀kanjọ́ kan ó ní ẹgbẹ́ àwọn tó kù òun ọkọ̀ lédè sàárẹ̀ ẹ̀lẹ́rí òun ó dì sáyìn wọ́n táìṣẹ̀ owó tún ṣe débi pé ikú òṣì mọ̀ àwọn èèyàn fún ẹ̀dàkùn irú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àṣítà nìkan ẹ̀dàkùn tí ó wà lórí àti sọ ní àdísì yẹn tá anábì ní ẹgbọ́dọ̀ jòkó lérí sàárè ẹ̀rìgbọ́dọ̀ dírẹ́sì sàárè ẹ̀rìgbọ́dọ̀ kọ́ lé sàárè lérí ọláwà jọ wà ní ìṣẹ̀rẹ́ àti abáríbi tó họ́ ní olé kalẹ̀ alẹ̀ sí òkú síbẹ̀ báyìí tó yàn bá láǹfààní àti gbé lọ sí ẹ̀rọ àríbi tó họ́ nínú bọ́bá ń gbọ́ rẹ̀ ìbólẹ̀ ìgbèdé ìbólẹ̀ ìgbèdé ìgbọ̀tẹ̀ ẹlòkútọ̀nù àbí ẹlọ́dà omi ẹlùgbàgádà mọ́tún ẹmọ́ ọ̀gbọ́n ní lókò kan ní ládùbá lọ́nà lọ́rùn ẹ̀dá débẹ̀ kò sí excuse fún yàn láti sìnkú sílé bọ́ọ̀bá lówó lọ mọ́sálásí káwọn jàmáà rẹ̀ dáwó fún ọba rẹ̀ kẹfì sí ìtẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni bí yẹn bá ti ṣe mùsùlùmí sí tẹ́ àwọn àdáhùn tí máa bá náà mọ́kànlẹ̀ kan yẹn kò sínú ẹ̀sìn Islam wọ́n bá wájú ilé jẹ́ wọ́n bẹ́ yìí ilé jẹ́ tó wá padà wáyá náà nígbà táwọn ọmọ bá dé ẹ̀hẹ̀ àní wọ́n ní àwọn nǹkan tó ń sùn lérí sàárè wọ́n láwọn nǹkan kan wọ́n tó ń ṣètò wọ́n ń ṣètò lọ́pọ̀láyà lérí sàárè lágége gbogbo ọ̀nà ọjà gígé yẹn àwọn ilé kan bẹ́ẹ̀ ní kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí lérí sàárè báyìí lágún méjìlá náà máa fagbó nídìí bẹ́ẹ̀ kọjá itẹ́ ibẹ̀ ló bù ọ láṣẹ Allahu a'lam. ọkùn sẹ́jú mẹ́rin o inshallah ta'ala. ṣé èsì ni pé lórí kíyàn fẹ́ sùn ṣé aṣọ funfun lè kàn lè lè fi aṣọ funfun lọ dáa jù anábì ní wà aṣọ tó bá ti rọrùn tàbá ti rí àfẹ́sì tí ó bá sẹ́gbà. ìbéèrè mi èké ṣé tí wọ́n bá fẹ́ sí òkú ṣé a ní agolo èèyàn àbí fámìlì èyí ò sùn ṣùgbọ́n wọ́n máa ń dáwó sí ẹ̀mí ẹni tí ń sòkú àtẹni tí ń sponsor àwọn tí wọ́n ń sòkú wọ́n jọ ń sòkú náà. ìbéèrè mi ó jẹ mọ́ ọ̀dọ́ ìbéèrè lẹ́ẹ̀kan pé ọkọ̀ ọgbẹ́ òkú lọ́lẹ́ ẹjọ́ imam ẹ bá ṣàlàyé báwo ló ṣe sìn àmọ́ ọmọ sọlọ́lá àlọ́ sọlá. tọ́ ma mú wa pé sábà ní mẹ́ta níbo ni. ó ti yẹ wọ́n ní ànábì sàṣọ́là nga wọn ò sí sí tẹ́ èyí tí ń ṣẹlẹ̀ ni pé ṣẹ́rúwé ẹni tí máa ń wá ìmọ̀ yóò wá lọ lè kàtírà